ní ìrọ̀lẹ́ tòní tí ń pe ọjọ́ kẹrin nínú oṣù Ramadan ní ọdún one thousand four hundred and àbí four hundred and thirty nine ní ẹ̀yìn hijira Nabi sallallahu alaihi wa sallam. gẹ́gẹ́ bí àti wọn ti sọ fún wa síwájú pẹ̀lú pé a mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ní ti àmà sí tẹ̀kíò àmà sí fúnra wa ní àyíká wa yìí ní gbogbo ìrọ̀lẹ́ títí tí ọ̀gbọ́n ló ti parí àbí Allah subhanahu wa ta'ala kí ọmọ tàbí ní ìrọ̀lẹ́ fún wa. àwọn tí táàmù ọgbọ́ àtẹnudí ọmọ ọ̀tọ́ kí Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kó sáǹpà ní gbogbo wa kí Allah subhanahu wa ta'ala kí ó ti àlékún àbọ̀rí ẹ̀sìn rẹ̀ fún wa fún wa jẹ́ kó jẹ́ ìbádọ́jọ́ fún wa tó bá di ọjọ́ àtìyára. Náà tafsir al-Qur'an tí a bá lọ wo gbólóhùn tafsir al-Qur'an yìí a rí pé ọ̀rọ̀ méjì ni gbólóhùn alákọ̀ọ́kọ́ òun náà ni tafsir gbólóhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-Qur'an wọ́n wá gbé méjì múra wọn àti wọ́n pè ní tẹ̀síkébù ìdọ́ọ̀fì àtàfi ti kíní kan sọ́dọ̀ ìkejì iná ìdá sọ pé tafsiru alukur'an àtàfi ti tafsiru sí ọ̀dọ̀ alukur'an kí wọ́n náà pè ní tafsiru kí ni kan tí a pè ní alukur'an ó yẹ kí amọ̀tún mẹ́rin kájọ bọ́ sínú ìdí àbámọ́ kàkàrà nínú àwọn sọ́ọ̀rọ̀ nínú alukur'an. ìgbà ń pè tafsiru gbólóhùn fásitì inú èdè lágbáwá lágbáwá wọn máa yàrá kí yóò kéde kí yóò sàlàyé nǹkan fáyàrá àgbàyà wọ̀tàwé yàrá kí yóò sàlàyé nǹkan kí yóò ṣe fọ́síwẹ́ kí yóò sọ̀nà nǹkan. àmọ́ tàbá ń sọ̀rọ̀ nínú ṣáréwù tàbá ń sọ̀rọ̀ nínú nínú ṣáréwù nínú ṣẹ̀ríà kí la gbàlérò pẹ̀lú tafsir òun náà ni bayanu ma'ani al-Qur'an òun náà ni kí yóò sàlàyé ìtumọ̀ al-Qur'an náà la gbàlérò pẹ̀lú tafsir sọ̀tàbà kíláwà kí wàá láǹpẹ̀ ní tẹ̀síìmù àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ púpọ̀ nípa ìtàǹpẹ̀ ní tẹ̀síìmù nípa ìtàǹpẹ̀ ní kòhán wọ́n máa wọ̀dà tàrífàtì oríṣiríṣi wa àmọ́ èyí tí wọ́n ní kò ní dáhìn láàmú púpọ̀ jù òun náà ní ká lóko kí ni ká lóko àlùkò àyànwá kàlámùwá òun náà ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala al-mabdu' bi suratul Fatiha tó bẹ̀rẹ̀ pẹ̀lú suratul Fatiha wal maqtum bi suratin Nas tó sì parí pẹ̀lú suratin Nas ìtàlájọ pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó bẹ̀rẹ̀ pẹ̀lú suratul Fatiha tó parí sí suratul Nas so eléyìí wọ́n ti wá pé àti kó gbogbo ní jẹ́ Al-Qur'an sínú so ara àwọn olùgbàmí náà ó sọ fún wa wọ́n sọ fún wa pé wá kàlámù lọ́yìn mu'jiz òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé kí ni ìkágara ló fi jẹ́ fáwọn kìfìrí wọ́n fi ọmọ àlùkòrán ni wá tó wà máa jẹ́ mọ̀ jíza fún anabi sọ̀rọ̀ àwọn àlẹ́ wọ̀sọ́lá láti bá fi ká àwọn kẹsìrì ládàá ike sọ ẹ mú bẹ̀ wá àwọn sùhánù wọ́n tààrà ní àyà mìíràn àlùkòrán ó kọ́kọ́ fi odidi àlùkòrán ìdáwọ̀lù ike sọ fẹ́ ní ọ̀rọ̀ ẹlọ́rọ̀ èèyàn lásán ni ọ̀ya ẹ̀fà tó lè fi ẹ mú bẹ̀ wá. nígbà tó wá wá tó wá wá títí tí mo wọn ni kí mú aṣọ òṣùwà ẹ mú súrà tó ń lọ dàbí ọkọ̀ à ń wò ní mú àwọn ọ̀hún àwọn ọ̀tà áfíríkà ní ìjùmọ̀ bọ̀ bẹ́ẹ̀ ẹ tún máa yẹ ẹ̀yọ̀ kan wá sòtí ìdò níta ń sọ̀rọ̀ yìí nìyí mo ò yá ẹ̀yọ̀ kan wá tó dàbí ọkọ̀ à tò eléyìí àná làwọn olùmọ̀ mi ti sọ pé ìtumọ̀ àlùkò á òun náà lọ́wọ́ lọ́wọ́ sùhánù wọ́n sọ àlá àlùkò èdè tó ti gbé sáré káwọn kálága ìjọ àlùkò àgbàdo fìtìlà wá sí i tó yẹ pé tá a bá kà ìjọsìn ni wọ́n máa jẹ́ fún wa àwọn máa fi jọ́sìn ní kíkà rẹ̀ tòkòsí ọ̀rọ̀ mi tá a máa kà tí ó máa jẹ́ pé ìjọsìn fún wa tí ó tójú àlùkùránì lọ ànábì sallallahu alaihi wa sallam ó jẹ́ kó yẹ wá nínú àdìsí rẹ̀ tó lálàáfíà pé tá ẹ tẹ́ ẹ̀ máa ka àlùkùránì ìpè àhàrùkù kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá ń pè nínú àlùkùránì yóò máa gbàlá dá mẹ́wàá mẹ́wàá ànábì wá sọ pé òun ò sọ pé alif lam mim kan ló ànábì wá tún sọ fún wa nípa ọ̀sẹ̀ pé alùpùpù rẹ̀ ní ẹ̀ hàràfíkà ni láàmù hàràfíkà ni òfin máa wá ka òfin máa wá ka alifilami ọkà ayé àtàlẹ sọ́ọ̀tù bàkọ́rà àjẹpẹ́ ìwé ìṣúná òní ìdúbà ó ti ní ọgbọ̀n aládá ó ti dúró fún un so kò wá sí bẹ́ẹ̀ wọ́n ti rà kankan ní àwọn tó yàtí àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀sán àti àlùkòrán nìkan fúnra kò sí bẹ́ẹ̀ fún àbẹ́yà wọn síra ní nínú àwọn síra ẹ̀sìn àti àlùkòrán nìkan ìlànà tó bá ní bẹ́ẹ̀ sọ̀tàwá wá ní àwọn méjì papọ̀ pé tẹ̀síìrì Kùránì kí làgbàdo pẹ̀lú tẹ̀síìrì Kùránì ìtumọ̀ náà ní pé kí ni bàyánú màání kàdámìláyé subhanahu wa ta'ala afẹ́mọ̀ sàlàyé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala afẹ́mọ̀ sàlàyé rẹ̀ fún wa. kò tí wọ́n ti pẹ́ tó máa wá sàlàyé rẹ̀ yìí ó gbọ́dọ̀ ní àwọn kankan tá a ìmọ̀ wa tá kò ẹnikẹ́ni tó lè ma èrò rẹ̀ bí àwọn Subhanahu wa ta'ala ọba tó sọ̀rọ̀ òun náà ló máa tó ń gbà lérò pẹ̀lú al òun náà ló tó jẹ́ pé téèyàn ọba tó al èèyàn sọ̀rọ̀ kọ́kọ́ wájú pé tó wa tó ń fún rẹ̀ tó sọ̀rọ̀ tó sọ̀tún rẹ̀ fún àwọn awọ tó sọ̀tún rẹ̀ fún àwọn amú àwọn ìjọba lérò pẹ̀lú kíni pẹ̀lú áyà yìí eléyìí ó pọ̀ nínú alukur'an báyìí sí Allah subhanahu wa ta'ala yóò sọ àyà kan yóò tún wá sọ àyà mi nínú àyà wọn náà yóò sọ fún rẹ̀ àbí kò tó àyà tí ó tẹ̀lé yóò sọ fún rẹ̀ fún wa. inú sura inú àyà kan náà alukur'an àwọn billahi minash shaitanir rajim ó ní àlà inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. ó ní àwọn ọ̀rẹ́ àyè Allah subhanahu wa ta'ala la khawfun alayhim kò sí kò sí ìpayà fún wa wà láàrin ìyá àgbà lóru àwọn òsì ní gbé ìbànújẹ́ bá wọn òní máa kó ìbànújẹ́ bá wọn. tó eléyìí ní ìsìn sábà wáyà yẹn gbogbo alámọ̀bẹ̀ pé àwọn òwúrọ̀ ọ̀rẹ́ ayọ̀ Allah subhanahu wa ta'ala àwọn òwúrọ̀ wẹ̀lí rẹ̀ áyà tó wá tẹ̀lé wá fún pé alladhina amanu wa kanu yattaqun. àwọn nígbàgbọ́ tí àwọn nígbàgbọ́ sí Allah subhanahu pẹ̀lú àwọn àtàmì ìmáàlì àti àwọn orígun ìmáàlì mẹ́tẹ̀ẹ̀fà yìí tí wọ́n gbà gbọ́ tí wọn ò ní púrọ́blẹ̀mù di kankan nínú àwọn àtàmì ìmáàlì àwọn náà ní ọ̀rẹ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala wa kanu yattaqun wọ́n ti tún wọ́n tún bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kí ni sáfẹ́ ní àtẹ̀kọ́ ìdílé ọ̀sìn àwọn ní àwọn mímọ̀ ní sáfẹ́ ní àtẹ̀kọ́ òun náà ní àlejò àlẹ́ abdu baynahu wa bayna iqamillah eh, wíkọ́ rẹ̀ òun náà ti ẹrú ó gbé láàrin ara rẹ̀ àti ìyàwó ọ̀sán àwọn dàda dàda kan fẹ́ẹ́ dàda tó àwọn ọjọ́ aláìsí báyìí tó dí àyè ibi tá a wà yìí ibi tá a obìnrin wà tò ìdáhùn pẹ̀lú sẹ́kọ̀ọ́ náà ni pé kí yóò gbé dàda sí àárín rẹ̀ àti ìyàwó ọ̀sán àwọn dàda bìbẹ́ẹ̀ni tọ̀ àti yìí pẹ̀lú pé wọ́n ti dé kọ́má ṣe máa ṣe wọ̀tẹ́ẹ̀sì náà wà yìí kó sì pé àgbàdo eléyìí o kò jìnnà sí kó má ti bẹ́ẹ̀ so eléyìí òun náà ní sọ́tà pé ní àtẹ̀kọ́ wa sábàlọ́ òun ní àríyá ayà yìí ni olóṣàlà yìí wa ipe àwọn owó ní awúlíyà ọ̀la àwọn ìwàlẹ̀ tọ́mátà ìwàlẹ̀ yìí ni a sọ pé wà ká mú yàtàkù àwọn làwọn sábà bá sọ hàn wọ́n sọ lọ ní wọ́n ti fáyà lẹ́gẹ̀dẹ̀ náà ìta bá tọ́lọ wò nínú sọ́ọ̀tù ipe alẹ́dínà ánàmú wàlàbíyẹ́sì tó ìmáàdà àwọn bìtòlù òláyíká láwọn ọ̀dàm wọ́n mú tẹ̀lú. ó ní àwọn tó lè pé wọ́n nígbàgbọ́ wọ́n gbà wọ́n mú hàn wọ́n tààrà gbọ́ wàlàbíyẹ́sì tó ìmáàdà àwọn bìtòlù kó wọ́n wá ro àbòsí wọn ò papọ̀ mọ́ ìmáàni wọn wọn ò àbòsí fún ìmáàni wọn òláyíká láwọn ọ̀dàm àwọn wọ̀nyí àwọn ni wọ́n ní kọ́kànbalẹ̀ wọ́n mú mú tẹ̀lú àwọn náà làwọn bá ti máa sọ pé àwọn ni wọ́n mọ̀nà wọn àti مسعود رضي الله عنه إنه حديثه في أمكة ويعلقه عن صدق ولا تدوري طبعا البخاري عن مسلم صحيح البخاري عن صحيح مسلم أقولي آية يبقى تصدق عليه شق على أصحاب رسول الله صلى الله عليه وسلم tó wọ́n ní níbi yìí ó lágbára máa tàbí àlẹ́lì ó kó bá níjẹ bá wọn ó kó rò ló bá wọn. wọ́n wá lọ bí ìlú àtàbí sọ̀rọ̀ wà lọ sọ́dọ̀ pé àyùnà láyé ìlú mọ̀lọ́pàá tani bẹnu wa tí ò sàbò kẹ́kẹ́ ara rẹ̀ tí ò ní ìgbàgbọ́ sí sàbò sí láyé fẹ́ fẹ́ ara rẹ̀ fọ́nà tí ò sí bẹ́yàn ayé àlọ́ ìsọ̀kalẹ̀ yìí tó sọ fún wa pé àwọn tí wọ́n jẹ́ mùmí ní àwọn náà làwọn sáà bá alábòsí alábòsí wọ́n mọ nínú ẹni ẹrú wa ẹwọ ní sìn báyà yìí lọ́sà bá ní ká mọ̀ tó àyà yìí gbọ́ ọdún yìí báyìí ẹ̀ á sọ pé á ẹni tó jẹ́ ọmọ ẹ̀ làtẹ́jì rẹ̀ léèká kí ló ti fún ó sàbòsí fún kété mùmí ní ẹni tí wọ́n kó olówó sí lọ́dọ̀ tó kó wọn jẹ ó sàbòsí fún kété mùmí ní ẹni tí òun gbọ́dọ̀ fúnra rẹ̀ tí ó máa tẹ̀lé àti Allah subhanahu wa ta'ala àbí tó ẹ̀kọ́ tó jẹ kó ṣe tí wọ́n ní kó ṣe tí ó ṣe irú ẹni báwọn náà tó sàgbé sí ẹ̀ka ara rẹ̀ àgbà pé ṣe ní àgbà pé kìí ṣe mọ̀ àmọ́ àwọn tàbí wa lọ bí ìlú alẹ́ kò bá wà lọ́wọ́ lọ́la bíá eléyìí ah, ó dàbí nǹkan fún wa o bó láti fẹ́ ṣe pẹ̀lú ayà yìí tàbí tí o ti sàgbé ara rẹ̀ ah, alẹ́ ah, kò ànábì ní àbòsí àgbàlérò pẹ̀lú àyà yìí òun náà ní àbòsí ìdí lukman sọ táwọn lọ lukman tó sọ pé yàgò náà yàrá tó ṣe bìlá ìnà ṣèkà làwọn ìmùnà àmì ìgbé ìyá ọmọ mi o láàtò ṣe bìlá má pa àtàkà nípa kọ́mọ́ àwọn ọ̀dọ̀ hàn wọ́n tààlà ìnà ṣèkà làwọn ìmùnà àmì nítorí pé ẹbọ kápá àtàmì ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala làzó lèmọ́n àbí àbòsí ńlá ni àti àyà yẹn ìdí ń sọ fún wa náà ni pé az akbar àbòsí ńlá ńlá ní sọ fún wa bẹ́ẹ̀ àmọ́ tí yorùbá lọ lè mọ tẹ̀síìrù rẹ̀ gẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala ti tú fún wa yìí àwọn ọmọ tú sí nǹkan míì tó ti máa ṣe kíni tí ó máa dá wa láre. so ìdán àpapọ̀ àwọn fẹ́ tó àlùkò agbọ̀dọ̀ kọ́kọ́ wádìí pé tí Allah subhanahu wa ta'ala tó tú fún rẹ̀ nínú àwọn ayé àbí àpèjúwe ìpè bánàbí tún fún wa tún láti ànábì ó sì tún fún wa lórí ọlọ́run ti hàn ọ́ta tún fún wa ní sọ́ọ̀lù náà rí ó ní iná àzẹ́nìyàn ilé kàdé kọ́ ìtùbáyé náà ìlà ìbànú bẹ̀rẹ̀ lẹ́yìn. ibi àwọn alákọ̀ ìrántí kalẹ̀ fún yàrá nàbì sallallahu alaihi wa sallam ìtùbáyé náà ìlà ìbànú bẹ̀rẹ̀ lẹ́yìn nítorí kó bá a tilẹ̀ máa ṣàlàyé tí a sọ̀ kalẹ̀ fáwọn yẹn fún wa. so ajẹ́pẹ́ zikiru ìsísọ̀kalẹ̀ méjì òun ló wà nínú áyà yìí kọ̀ọ̀rọ̀ kálífà ní ká sọ pé ìsọ̀kalẹ̀ alákọ̀ọ́kọ́ alùpàá nàlà gbàlérò ìsọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì alùpàá nàlà gbàlérò iná àzẹ́nà ìlẹ́kà zikọ̀ àwọn aláṣọ ìlẹ́sìkàlẹ̀ fún ọ lètò báyìí lẹ́nu ìná láti lè bá àwọn fífàlà yìí fáwọn èèyàn báyà ní ìdílà ilé yìí tó ń sọ̀kalẹ̀ fún ọ wọn náà làwọn onímọ̀ tó fa pé alákọ̀ọ́kọ́ tó dìbò sọ́gbà lérò bẹ́ẹ̀ yẹn wọn náà ní kí ni àtúnyà wọn náà ní kí ni àbáyé sọ̀rọ̀ wá wàlẹ̀ ọ̀sẹ̀ náà tó náà ní sọ̀rọ̀ wá wàlẹ̀ ọ̀sẹ̀ náà Allah subhanahu wa ta'ala sọ máa pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ibi àná nípa sallallahu alaihi wa sallam yìí sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú fẹ́nu in huwa illa wahyun yuha gbogbo sáà nípa sallallahu alaihi wa sallam tẹ báyìí sísọ jáde lẹ́nu báyìí wahyun yuha ìránṣẹ́ ni wáyé ni revolution ni pé bí wọ́n ti kí ni wọ́n fi ránṣẹ́ sáà nípa sallallahu alaihi wa sallam إذا آية جيبوا لي وعدي النبي صلى الله عليه وسلم وهم كانوا يتجسير القرآن tábàá lọ wo àwọn àdìsí àtàlí sọ̀rọ̀ àwọn àdìsí ọ̀sán látòkè délẹ̀ láwọn àdìsí lálàáfíà á rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí èèbá ti gbogbo yìí á rí pé tẹ̀sí ìwà kọ̀ọ̀rọ̀ náà ti gbé. ó kéré nu àdìsí àtàlí sọ̀rọ̀ àwọn àdìsí bá rí yóò kọ̀ọ̀tún dájú wa tá àdìsí ní ìpìlẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ àdà. táwọn kan alápèjúwe táwọn onípa àsọ̀rọ̀ àti àlùbáyà ìsọ̀rọ̀ àti oṣù fún adé àfihàn ìsọ̀rọ̀ àti ìdúró ìṣẹ́ ìlà lọ́sọ̀kì lẹ́yìn. ẹ kí wọn nígbà tó ń bá ti kí tó ń bá ti yẹ tí tí ó fi di òun ó sọ fún wa níbi títàkì wọn ìbomi ìjọsọ nípa èrò kíkí àlẹ́bí náà yóò mọ̀ sọ̀lá wọ̀nyí tó nà zaka tí náà sọ̀rọ̀ wọn fún wa lódìdí lódìdí tó tábà wá ní ìjọsọ lódìdí lódìdí wọn wípé ó bá lùkọ́ máa wá gbọ́ yé fúnra rẹ̀ ní ẹlòmí ó rò pé tọ́ ìjọsọ ìgbàdì láyé tí mi wá lọ jẹ́ ìjọ sunday ìyẹn ti ní ní màá sí ní kíni ní màá sí wákàtí mẹ́wàá ẹni yóò ní àìyí ojú ẹ láyé fún kankan ju ìbádà lọ ní ma fi tèmi ní àwọn gbogbo wákàtí ní ilẹ̀ ńta ní ẹ̀ẹ́dẹ́gbà àti kẹwọn àmọ́ àdàbí sọ̀rọ̀ wà lè wọ̀ sọ́lá ní súnà rẹ̀ àdàbí wà kàlà ìfún wa pé ìwọ̀n tá a gbà lérò tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ fún yóò àdàbí fi kó yọ tó wákàtí máa nà ẹ̀ máa ń láàbù sí lóòjọ́ bá ó sọ ìjọ jẹ́ráka mẹ́ta ó sọ ìjọ jẹ́ráka méjì kọ́lọ̀ ń sọ gbogbo àwọn kan tá a máa ké gbogbo àwọn kan wọ̀nyí àlè bá àpàdé náà Kùránì àti nínú tẹ̀síìrì àlẹ́ sallallahu alaihi wasallam fún ọ̀rọ̀ ọ̀hún. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ tábàlówó àrẹ bá a ṣe ń gbàwẹ̀ yìí nìsín ààrùn inú àlùkò àti bá a ṣe máa ń gbàwẹ̀ ẹ̀dí kọ́lá ayé àkàntẹ káàdì náà lójú ọmọ ayé tẹ̀sílẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ayé àkùrá ń sọfọ́n fọ́ọ̀tù kápára ó ní wọ́n kúlù wọ́n sọ́rọ́bù hátà yàtàbà ìyàtà lákùnmọ̀ lọ́fàìtì àwùyàdù nínú lọ́fàìtì àwùwàdì nínú lọ́fàìtì fún máa dín mọ̀ sí yá ilẹ̀ lẹ́yìn. ayé àyíkọ́ fún wa ìpè ẹ máa jẹ ẹ máa mu hátà yàtàbà ìyàtà lákùnmọ̀ lọ́fàìtì àwùyàdù nínú lọ́fàìtì àwùwàdì nínú lọ́fàìtì okùn bí òkú báyìí dúdú tí ẹ fi lè ṣèyàtọ̀ láàrin dúdú àti fún ẹ̀wọ̀n níbi ẹ máa jẹ ẹ máa mu títí tẹ́ fi lè ṣèyàtọ̀ láàrin òwú dúdú àti òwú funfun nígbà tí aláṣẹ wà lọ́jà ẹ̀wọ̀n níbi ayé ayé ìṣúra ìwé ìsọ̀kalẹ̀ yìí sàmọ́ fẹ́ wò ní sìn ká mú lórí pé kí ni jẹ́ àlàkáyì ẹ̀sùn àwọn ìjà ní àlẹ́ ìfáàlù òkun àbókò oníjẹ́bẹ̀ sọ̀tàn àwọn òkútọ̀ àgbàdàbà lè ṣe àbọ̀lá àti nígbèjì ìgbà wọn láti ṣe kí ni láti máa jáde jẹ́ ìkànnì àwọn tàbí ànábì àti ibùn hasim ọ̀bí ọba àrùn ó ní bàtí ayà ìtọ̀ kalẹ̀ ó ní òun wá mú okùn funfun òun mú okùn dúdú òun wá fi bẹ́ẹ̀ sí kéde ìhùn sáàtà ìsàlẹ̀sì lábẹ́ kílò rẹ̀ pẹ̀tọ̀ àkàmọ́ fídíkì ní káàbì sí ìyàtọ̀ nígbà tí ẹni wá ń wò lẹ́ẹ̀bẹ̀ wá pẹ̀tọ̀ lé ìyàtọ̀ tó aláàbẹ̀jẹ̀ nínú lóru lóru gàjọ́ ó fi wá ní pé ó wá wà bẹ́ẹ̀ fún ájú ní ilẹ̀ wa máa kìíní ìdílé mi ò ní kàtọ́ bẹ́ẹ̀ o wà lórí bá ànábì sallallahu alaihi wa sallam àti ànábì eléyìí kí ni tó bàlẹ́ o pẹ̀lú eléyìí pé òun ti ṣe nítorí ní àti èyí o ànábì sallallahu alaihi wa sallam máa tó fi àà èyí ti bó ṣe rome ànábì ní innama dhalika sawadul lẹ́yìn dúdú òru wọ̀bàyáàdù nàá àti gbogbo ọ̀sán tí máa ń hàjẹ́ ìlà gbàlérò àjẹ́ àtẹ́ńtà gbàlérò náà ni pé ibi tá a fi pé ìyàní ìmọ́lẹ̀ ti ń jáde nínú òkùnkùn òun náà lápẹ́ ní alifájì alifájì hmm, tó a gbàlérò bí òun náà ni alifájì sọ̀rọ̀ méjì ni alifájì àti alifájì òkèèrè wọ̀lifájì sọ̀rọ̀ ìtàkùn ní alifájì òkèèrè òun náà ni ìmọ́lẹ̀ tọ́ba yá nígbà tí ó bá fi ṣe díẹ̀ báyìí ni ó bá parẹ́ ẹ̀ láti ní ma òun náà ti fi ní alifájúrò gáàrí tó ìyẹn wọn alifájúrò yóò ti yọ ìyẹn wọn ní ìwọ ló pa. tó ẹlẹ́ẹ̀kejì òun náà pè ní alifájúrò sọ̀ọ̀dì òun náà ti ní ma wá yọ òun wá yọ lẹ́ẹ̀kú báyìí lọ́kànkan ìmọ̀lẹ̀ yóò máa wá dàgbà sókè sí kíkíní láti wá gbé kíní ilé máa wá mọ́. so eléyìí nínú tafsiru ànábì sallallahu alaihi wa sallam òní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú tafsiru ànábì sallallahu alaihi wa sallam tábà lọ lórí sọ́ọ̀tù káwùsàr ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim inna àgbáyìnà kàlíkàwùsàr dájú àwọn aláfún ìyá nàbí sallallahu alaihi wa sallam ní àlíkàwùsàr tó tábà lọ wo kí ni ìtumọ̀ kí ni nǹkan tí wọ́n pè ní àlíkàwùsàr àmọ́ wọ́n pè kí ni wọ́n pè ní àlíkàwùsàr so àkòtí dáàbí máa tí wọ́n pè ní àlíkàwùsàr tó tayọ àhàdíjà nàbí sallallahu alaihi wa sallam òun náà ẹ̀sìn bá ànábì sallallahu alaihi wasallam ní níta pè ní alkausar ó ní naharun ànábì sallallahu alaihi wasallam ó ní naharun fil janna ó ní akéwì madukani tó wà nínú aljanna hafatahu min zahab ètè etí rẹ̀ méjèèjì látara góòlù wọn ṣe ẹ̀wọ̀n ànábì lójú rẹ̀ fún àwọn ànábì ní bàjẹ́wàá alàyè àkúnní wọ̀dùn àwọn nǹkan tó ní nínú àwọn òkúta tó bí àtọ̀sí gold àlìyàkùn wọ̀dùn ànábì ní ìpa ìsàlẹ̀ rẹ̀ tó mi ń dé sàn ó lágbára méjèèjì ni ànábì ní tòlùbá tó wú áfíà tó kìlọ̀ méjì yèpẹ́ rẹ̀ yèpẹ́ sàlẹ̀ odò káàkọ̀ yìí ànábì ní ó lóorùn ju àlìyísìkì lọ wọ̀nà ìwú àhàlà ìnàlẹ̀ àtẹ̀l omi odò káàkọ̀ yìí ó dùn ó kọ́là ó dùn joyin lọ ànábì ní wàá ṣẹ́kù bàyá dọ́n ìnà sàn ó sì òun ló ṣe kíni òun ló ṣe tẹ̀síìrù ilé ìfún so ìlà táwọn bẹ́ẹ̀ tó alukur'an èèyàn ti pàṣẹ yàyà sí àyà alukur'an ìdí àwọn àmọ́ bẹ́ẹ̀ tó fún alukur'an ó kọ́kọ́ wò sí alukur'an ti sọ alukur'an bá ti sọ ó sọ bó ti sọ tí o bá sọ ó lọ wọn súnà nàbí sallallahu alaihi wasallam kí oh, ni bó ni wọn ti bó làbẹ́ ti tún wa táwọn wá nínú súnà nàbí sallallahu alaihi wasallam ipe ànábì tú alukur'an fún wa bákan àwọn àlọ́ rẹ̀ wò nínú kíni nínú àkùwá àti sọ̀hà nínú ọ̀rọ̀ àwọn àdìgbàlù báyìí àlejò ìpè bóòlù àwọn tàbí ànábì bóòlù wọn ti tú àlùkò àti bóòlù wọn ti tú àyà yìí àlọ́lẹ̀ wò kí ló fà á sáájú lọ rèé wò bóòlù ni àwọn tàbí ti tú àlùkò àn kí ló àti ìdáyé gbà wọn tí wọ́n kọ́ ọ́ lẹ̀ wa òun náà láàrin òun náà láǹkà àmọ́ táwọn tàbí fojú ara wọn ní wọ́n fojú ara wọn gan nígbà tí àyà sọ̀kalẹ̀ wọ́n mọ̀ ìtó sọ̀kalẹ̀ nígbóná gbọ́rú wọ́n mọ̀ àyà tó sọ̀kalẹ̀ nígbà táwọn wà ní sọ̀kabalẹ̀ wọ́n mọ ìṣẹ́jú tá a lọ́dún sọ̀rọ̀ wá rẹ̀ wọ́n lágbà nígbà tí àyà méjì sọ̀kalẹ̀ abdullahi bin masoud lọ́dí ọlọ́rọ̀ àti onímọ̀ bá mẹ́rin nìkan ni ó mọ̀ nípa àyà tó á nìkan kù jòun lọ bó ti sọ̀kalẹ̀ àdìgbà tó sọ̀kalẹ̀ àtàwọn àti tó sọ̀kalẹ̀ ó ní tí àkọ́kọ́ bá lè dọ́dọ̀ ẹni òun ti tẹ́lẹ̀ gbé kọ́lákọ́lá àjọ ìgbà yé làwọn kékeré rẹ̀ òun ó délé òun lọ nípa àti àkọ́kọ́ bẹ́ẹ̀ mọ̀ nípa àdìgbà tó mọ̀ yìí tẹ́lẹ̀ mọ̀ so adigun àwọn tàbí àtẹ́bí wọ́n ti kíni wọ́n ti gbáwájú látara pé àti bá tó àlùkò láàrin wa tí o bá ti bí àpẹẹrẹ láàrin wọn sábàtì tó àgbà á ti wọn á lọ pé á ah, èyí ni wọ́n tún fún àyè agbọ̀dọ̀ bá ẹwà àwọn náà nìyí nígbà tí a bá lẹ́rìí kan tó súnmọ́ àwọn kan àwọn kan bẹ kí wọ́n lọ níbi tó jẹ́ pé wọn lílọ wọn nílò sí ju ogójì ọdún lọ káwọn òbí ogójì ọdún olùgbé àwọn wa kékeré ń gbà àbí òfin ẹ̀sìn ju ara káwọn lẹ́yìn tẹ́tí wọ́n jọ sí pẹ̀lú wọn káwọn bá ọ̀rọ̀ wọn lákọọ́lẹ̀ ẹni pé ọ̀rọ̀ wọn bá lákọọ́lẹ̀ ká bá lákọọ́lẹ̀ ìtumọ̀ sí ẹni tó bá wọn ṣe wá fún wa òun náà lágbàgbọ́ ìyá àti bàbá tó láyé báwí báyìí á àti wọn gbà lérò mi bàbá ti ṣe báyìí ìtò mi ìdílé àgbà kí ló dé àgbà á ẹ̀yìn lè láwọn lè ẹ̀yìn lè láwọn. sọgbẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn sàbí ànábì àwọn ni wọ́n bá ṣe wọ́n bá ànábì jẹ wọ́n bá ànábì mu wọ́n bá ànábì wọ́n bá ànábì lògbà ìsá nígbà tí ìnira nígbà tí kókó nígbà tó yẹ pé wọn ò lè gbé ìsìláàmù jáde ẹnikẹ́ni òtó bẹ̀ kó pè ọ́n bá jáde ibi àgbọ̀n wa tó ẹ wá pè ọ́n kò sẹ́ni tó tó bẹ̀ láti ọ̀tá nǹkan yìí nígbà tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń fi ájá wọn sábẹ́ ànábì báyìí ànábì ó sì máa kọjá kọ́lá ànábì òní lè bá bẹ̀rẹ̀ látara kí ni látara tó ń gba ìsìlámù ànábì máa tó máa fẹ́ sọ́bùrà ẹ̀dá àmà ní sùúrù fà iná kàwé ìdá fún ìjẹ̀nà pé àdéhùn yìí ní Allah subhanahu wa ta'ala báyìí tó náà dàbí jẹ́nà gbogbo àwọn ìgbà yìí náà sọ èyí sí àwọn sábẹ́ yìí wọ́n wà pẹ̀lú ànábì àwọn ni wọ́n jọ lùgbàgbọ́ láti sallallahu alaihi so ajẹ́ pé àwọn ni wọ́n mọ̀ nípa kí ni àwọn buhari ọ̀dọ́ alágbàdéró pẹ̀lú àyà yìí kí ni àwọn ìsọ̀lá wa lọ sọ́lá nǹkan pẹ̀lú àyà yìí wọ́n ní agbára láti mọ̀ án wọ́n ní opportunity láti mọ̀ án ju àwa lọ òun náà ló bàtà ló bàtà ṣe ní agbọ̀dọ̀ máa padà sínú àtẹ̀síru wọn tó bá àwọn sàfíkà ń sọ yìí wọ́n ní ìmọ̀ wọ́n sì ní àgbọ́yé wọ́n tún wá jẹ́ lárúbáwò òbí lárúbáwá ni wọ́n láti nípìnlẹ̀ wọn ẹ eh, wọ́n mọ̀ nípa alábáwá yìí àgbáńtò wọn sọ̀kalẹ̀ nítorí wọn wọ́n ti mọ owó eléyìí wọ́n ti mọ wa lọ látara délé àbẹ̀kẹ́ ni a máa padà sínú àkọ́dọ̀ àwọn sọ̀hábà nígbà tí àbá yí ìtumọ̀ kan nínú ìtumọ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn sọ̀hábà yìí àwọn tó wá nímọ̀ nípa àlùkùránì jura wọn lọ sí àwọn sọ̀hábà òun náà ní yàrá òbí kọ́ alukur'an ẹni máa tú alukur'an ẹni tó pé òun náà ní agbègbè òun náà ní tàdá tí a bá ní nímà tá ní bá ń bọ̀ dáadáa tí a rọrùn àdúgbò ìta wọn wà wé tàdá wa ní ìpìlẹ̀ gbogbo tá à ń náà tàdá hmm? wa náà láti pé ìwọ́n bẹ gbẹ́ni tàdá wa tá à ń ọ̀kan abdullahi ibn abbas yìí ó ṣe rire pẹ̀lú àdúrà nàbí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bí tí wọ́n lè gbé bá nàbí sallallahu alaihi wasallam ànábì wa sàdúrà fún ànábì wa ní Allahumma allimhu ta'wil wa faqihhu fid-din ìjọba mi ọmọ yìí àlùkò tàwé bá ń fi bá ń fi ìfúntẹ̀dọ́ alukur'an bá ń fi màá débi alukur'an yóò yé láti inú déta ó mọ̀ rẹ̀ wọ́n bá ń fi kó ní wọn bá ń fún ní àgbọ́yé nínú ẹ̀sìn tó àdúrà yìí àdúrà yìí gbà débi pé àwọn àgbàlagbà náà àwọn tí ọ̀rọ̀ bá wọn lójú pa wọn wọ pé kí ni kí lọ́mọ sọ kí ni ti sọ ní tó bá ti sọ náà bá ti sọ níbi kú kò ju bí ọmọ ọdún lọ nígbà abdullahi ẹ eh, umar bin al-khattab a máa pe abdullahi bin abbas bẹ́ẹ̀ wọlé jùlọ abdullahi bin abbas tó dájú kó yìí àwọn àgbà náà àwọn tàbí wọn máa wò pé àá irú ọmọ kéèké yìí ó máa mú wa ní wa àwọn náà ti wùrẹ̀ lọ́mọ tó ká lùkú àti kó náà wàá máa mú ọmọ tiẹ̀ náà wá àbí pé tọ̀kẹ́ mi náà mú ọmọ tẹ̀gbá tó mi náà ọmọ tẹ̀gbá gbogbo àwọn kéèké ọ̀sán níbẹ̀ lọ́wọ́ sí àwọn gbádùn àkọ́kọ́ bin al-khattab ó wá dákẹ́ òkun wa létí ó wá díjọ́ kan wọ́n wá jọ wà bẹ́ẹ̀ ó tún mú wájọ́ òun ó wá béèrè lọ́wọ́ wọn pé tọ̀ ẹ dákun gbogbo wa mo fẹ́ kí ni nǹkan tá a gbọ́ yé níbi súrà kan nínú Al-Qur'an òun náà ti súrà tó lè fàtì àbí súrà tó lè súrà tó náà idha ja'a nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آية هي dáhùn sí agbóyé bẹ́ẹ̀ gbogbo àwọn tàbí bẹ̀rẹ̀ sí tún ní ògiri ní tí wọ́n gbóyé bẹ́ẹ̀ pé ìgbà ìyá àtàkùn ọ̀gbọ́n yìí wọ́n fàtì tí a mọ̀ sí àwọn subhanahu wa ta'ala bá ti dé àti ìsìpayá láti mọ̀ká tá a bá ti boleh sí mọ́ká nígbà tá a lè wọ bẹ̀ tẹ́lẹ̀ tá a lè wọ bẹ̀ pẹ̀lú bẹ̀rù tá a bá ti ní ká bára ti wọ bẹ̀. wàrà ẹ̀ka náà di ìlà ìyàtọ̀ àjá subhanahu wa ta'ala níjọ níjọ ọ̀sẹ̀ ti ní hàbí wọn fi kó o ti àkọ́mọ́ pẹ̀lú tó kó máa dúpẹ́ kọ́ bá rẹ̀ wọ́n tẹ̀lé ìlú ọ̀gbọ́n àti ọ̀gbọ́n àbá kó o ti Ọ bin Khattab radiyallahu anhu ó wá kọjú sí Abdullahi bin Abbas pé kí ni wọ́n kọ́yé pẹ̀lú àyà yìí ah, Abdullahi bin Abbas kọ́yé ó yàtọ̀ sí tí wọ́n sọ yóò ìjẹ́ kí ló kọ́yé ó ní tó ń kọ́yé ni pé àyà yóò ó wá láti wá túbọ̀ ó wá láti wá sọ fún wa pé kí n tó olú láàrin wa àwọn àwọ̀ ayé àwọn àwọ̀ tó rà yìí wọ́n dé lẹ́yìn ìgbà tó tọ̀ kalẹ̀ kò pẹ́ sí kàwọn àti kò wá wọ̀ lọ́dọ̀ àwọn á sọ̀rọ̀ yìí sọ bẹ́ẹ̀ náà ló lọ. tó aláàbò àbájú àwọn ọmọ níwà nípa àkọsílẹ̀ ìṣòhánì tí wọ́n fi máa dá ọ̀rọ̀ pa àtọ́jọ́ wọn gbà nípa tó ọ̀rọ̀ wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àbúláyé fún ọ̀sán ó ti kọjú ọ̀pá àmì òun náà nínú àwọn onímọ̀ náà àwọn sọ̀hábà ni tí wọ́n nímọ̀ nípa tẹ̀síìrì ìṣòhánì gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni òbáyé fún ọ̀ká tó yẹ pé inú àwọn àgbà fọ́ọ̀mù níta sí òní wọn àwọn náà mọ̀ nípa àlùkùrá yàtí bá wá sọ pé àwọn àlùkùrá àlàgbà àbúbákà ọmọ ọmọ wàhálì gbogbo àwọn èyí náà wọ́n wọ́n nímọ̀ nípa àlùkùrá wọ́n ti tẹ̀lé wọ́n nímọ̀ nípa ìtumọ̀ àlùkùrá. tó lágbára ajé lẹ́yìn tàbá wá wádìí táwa rí tẹ̀síwù tí wọ́n tún wa táàrí tẹ̀sí lọ́dọ̀ àwọn sọ̀hábà táàrí lọ́dọ̀ àwọn táàrí lọ́dọ̀ ẹnu súnà nábì táàrí lọ́dọ̀ sọ̀hábà tó kí ni bolókù dáàtọ̀ lọ àárọ̀ sọ́dọ̀ àwọn ọmọ ọmọ ọdọ̀ àwọn sọ̀hábà àwọn náà ní àtìláàbì ẹ̀rọ nítorí pé àwọn yìí àwọn náà tún bá mà àwọn ò bá nàbí láyé ló lọ àmọ́ wọ́n bá wọn tí wọ́n bá nàbí láyé sọ̀rọ̀ wá wà lẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ wọ́n sì gbà mà wọ́n fara gba ìmọ̀ lọ́dọ̀ wọn èyí mọ̀ táwọn ń kà sí àdìsí táwọn káàkà sí àgbẹ̀tọ̀ abúláyé bá ti sọ báyìí abúláyé bá ti sọ báyìí níta àtàánú kíra òun làwọn ti kíni òun làwọn sàlàyé. àmọ́ wọ́n ti wọn wọ́n gbà á dàrẹ́ ìdílé lábọ̀dọ̀ àwọn sàhábà lábọ̀dọ̀ bá sọ́dọ̀ wọn. wàhálà ara ṣe ní mujahid jabu rahimahullah mujahid àgbàfà nínú àwọn oníṣẹ́ sínú yìí ṣe pé ó ní ó ní òun pè òun kà tẹ̀síìrù kò fún àbúláyé àgbà ìbílẹ̀ ẹ̀ta ọ̀tọ̀ láti bẹ̀rẹ̀ báyìí olùkọ́ òun wá ń dá àbúlá ìbúná àbáàzì dúró lórí áyà kọ̀ọ̀kan tó wọ́n béèrè áyà yìí kí ló áyà yìí kí ló ó ní òun náà ní omi gba àlùkùránì lọ́dọ̀ àbúlá ìbúná àbáàzì òun náà ló bá ti àwọn ọmọ sọ pé òjá ní áyà tó ń ti tẹ̀sí yìí àmì kan ní àmì ọlọ́run náà lọ́wọ́ dáadáa mawla bin abdal ekrima nínú àwọn àgbà fa tí wọn pe àwọn àmọ nípa tafsiru alukur'an tí wọn sínú àwọn sàhábà. sọ ekrima yìí òun ni wọn ní tí ekrima bá wọ ìlú bàtà àfa àgbà ni alhassan kúlẹ̀ abu alhassan albasri tamami ní hasan albasri wọn ní tí ekrima bá wọ ìlú tó bá wọ ìlú bàtà kò ní ṣe kò ní ká kò ní ṣe tafsiri ma ó ní gbàdé ekrima bá jáde gbogbo tí wọn bá fẹ́ máa pa tafsiri ekrima bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbẹ̀rún ọ̀rẹ́ kò sì ní ṣe fatuwa yàní sára kalifosia yóò fi fatuwa kalẹ̀ ibi èmi ò lè ṣe fatuwa o tí kí máa bẹ nínú ìlú yìí wọ́n máa lò lè lé ìdílé lọ́wọ́ rẹ̀ ẹ wá wo tí máa dà lóyún láwùjọ ló wa ẹ̀jẹ̀ bá mi ẹ̀wù tí máa dà wọ́n ní láàyè sá wà ìmá ọ̀báàrí fún fìlìmọ̀dìnà ọ̀rọ̀ yìí mo fi sàwádà ìgbé kò sẹ́ni kẹ́ni tí máa ṣe fatuwa wà ìmá ọ̀báàrí fún fìlìmọ̀dìnà lókè tèmi wọn kọ́ ìmọ̀ màálìkì tèmi wọn padà wá àwọn tí wọn padà wá di ọmọ kéwù lọ́dọ̀ ìmọ̀ màálìkì lẹ́gbàá tí ìmọ̀ màálìkì tí ọ̀dọ́ tó hàn wọ́n tààrà tí ó gbéra náà rẹ̀ ga níbi mìíràn. tó eléyìí ó tún máa pé àwọn onímọ̀ wọn máa bọ̀wọ̀ fún ìmọ̀ wọn sì máa bọ̀wọ̀ fún àwọn tí wọ́n jẹ́ onímọ̀ láwùjọ tí wọ́n wà sábàjẹ́ nìkan àwọn náà ló pàṣẹ pé àwọn àfáà sálà tẹ bá béèrè béèrè kan lọ́wọ́ wọn nípa ẹ̀sìn tí wọ́n sì mọ̀ pé ẹnìkan táwọn ní ìfọ̀kànbalẹ̀ sí ń bẹ nílùú yìí wọn àbí ìlọ ní pé alágbájá kọ́ ṣé kò sí lágbájá ń dùn báni kò fi pé òun wá gbogbo òun wá ń pè mí òun wá ń pè láti ìlú tó jìnnà jìnnà jìnnà tó báyìí sọ wọn máa fẹ́ sí kíni wọn máa fẹ́ fún kálukú ní kíni ní ìwọ rẹ̀ wọn sì máa fẹ́ fún oníkálukú ní ẹ̀tọ́ rẹ̀ so látara ìdílé yìí látara àwọn tí wọ́n tẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sòhábà yìí òun náà láti rí àmàdáìsù tafsir yàní àwọn ilé ẹ̀kọ́ tafsir ilé ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ tafsiru àlùhàn àdílé ẹ̀kọ́ mẹ́ta nígbà yẹ àwọn ọ̀hárà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni alimọ́sọ̀tọ́tò màkìyà mọ́tàtà ilé ẹ̀kọ́ tọ̀sí tó jẹ́ ti ìlú maka tó jẹ́ pé ẹ tó jẹ́ àmì wọn tó jẹ́ eléyìí wọn tó jẹ́ àfáàgbà níbẹ̀ òun náà ni abdullahi ibn abbas ọ̀dí ọ̀lọ́wọ́ àlùmọ́ abdullahi ibn abbas ló jẹ́ àfáà wọn ní mọ́tàtàtò alimọ́tàtò màkìyà ní mọ́tàtà ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó jẹ́ ti maka ilé ẹ̀kọ́ ti abdullahi ibn abbas ibẹ̀ náà ni àwọn àbá àti sàáyé ìgbóni jùlọ yìí nínú àwọn sàbẹ̀wò ibẹ̀ ni wọ́n ti ibẹ̀ ni wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde tí wọ́n mọ̀ nípa tẹ̀síìr ibẹ̀ ni ẹ́sìrìmà ibẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ jáde ibẹ̀ ni tọ̀wù ibẹ̀ ni mujahid ibẹ̀ ni àbáwọn fún àbí ọba àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onímọ̀ tó ṣe wọ́n kọ́ ẹ̀kọ́ tẹ̀síìr yìí wọ́n gbà lẹ́nu àwọn sọ̀hábà lẹ́nu àbúlá ìbùnà ilé ẹ̀kọ́ àtẹ̀sí Al-Qur'an tó jẹ́ pé wọ́n fi ibẹ̀ ó fi Madina ṣe ibùjókòó tó jẹ́ pé ẹni tí ń jẹ́ adarí wọn bẹ́ẹ̀ tí ń jẹ́ àmírù wọn tó jẹ́ àbágbà tẹ̀síìrù níbẹ̀ òun náà ní tani as-sahabiyyu al-jalil Ubay ibn Ka'b radiyallahu anhu Ubay ibn Ka'b òun ló jẹ́ àbágbà wọn bẹ́ẹ̀ inú ilé ẹ̀kọ́ yìí náà láti rí Zayd ibn Aslam láti rí Abul Aliya láti rí Muhammad ibn Ka'b al-Qurtubi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé àwọn kẹ́kọ̀ọ́ tẹ̀síìrù jáde láyé ká sọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni darí al-madrasatul iraqiyya ayé ẹ̀kọ́ Qur'an tó jẹ́ pé kí ni ìrọ́ọ̀kì ló ń fi ìrọ́ọ̀kì sẹ́ńtà jẹ́ ní ìjókòó jẹ́ tó jẹ́ pé ẹni ń jẹ́ adarí wọn bẹ́ẹ̀ òun náà ni as-sahabi al-jalil abdullahi ibn mas'ud radiyallahu anhu abdullahi ibn mas'ud ló jẹ́ eléyìí wọn bẹ́ẹ̀ tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ al-Qur'an bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Masruq àti Al-Aswad àtàwọn tí wọ́n tún wáyé lẹ́tọ́tún wáyé àwọn yẹn gẹ́gẹ́ bí tani gẹ́gẹ́ bí Al-Hasan Al-Basri àti amiru sha'abi àti Qatada radiyallahu anhum wa abdul so eléyìí òun ni bíjẹ́ fíìmù tí pọ̀ tẹ̀sí al láti mọ̀ wípé ilé yìí ẹ̀kọ́ ni yàtí wọ́n gbà látẹnu Qur'an látẹnu Sunnah látẹnu àwọn sọ̀hábà àwọn tó tẹ̀lé àwọn sọ̀hábà ló bá tó jẹ́ pé náà bá ń sọ̀rọ̀ nípa pé kájú Al-Qur'an pẹ̀lú ráàyè a rí pé àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yé wa pé àtẹ̀sírù Al-Qur'an pẹ̀lú ráàyè haram èèwọ̀ ni káwá mú ayé Al-Qur'an kí wọ́n á máa tú pẹ̀lú ọgbọ́n eré tèmi pẹ̀lú ráàyè ni pé á ráàyè ni lélẹ̀ rẹ̀ tí a eléyìí o èèwọ̀ ni a gbọ́dọ̀ tú bẹ́ẹ̀ nítorí pé ẹni tó jẹ́ eléyìí gbogbo àwọn wẹ̀lí ẹni tó kàn lẹ́yìn àwọn ànábì yàtọ̀ gbogbo àwọn ànábì yányá tó máa ń ta ló tó kàn nínú àlùmọ́ yìí òun náà ni Abubakar ọdí ọlá wa ni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ìjọ kan nípa àyà kan ní sọ́tọ̀ abàtà wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé nípa ọ̀fà àti hàtàn wà àbà kí ni túmọ̀ àyà yìí ní fáàkì ha àwọn èso wà àbà àtàwọn nǹkan wóró yà látara tẹ̀sírì wọn láti mọ̀ túmọ̀ rẹ̀ o nígbà tí wọ́n bèèrè lọ́wọ́ abdullahi àbá lọ́wọ́ Abubakar ọdí ọlá wa ni gẹ́gẹ́ bá ti ah, máa wọ pé à so èsì wo ni Abubakar fún wa Abubakar rọ̀bí aláwọ̀ á ní ó ní ayù sàmà ń tòbí lù ní ó ní abẹ́ sámà wo mo fẹ́ wà sámà wo ló fẹ́ ṣe kíni wo ló fẹ́ dá gbogbo mi ló fẹ́ sí ìdìbò mi wà ayù àrùdín tòkè lù ní orí ilẹ̀ wo ló fẹ́ gbà mí dúró ìlà kúntù fi kitabillah máa làm àlàm tí n bá láyà láyà tí n wá ń sọ nípa àyà àdìpọ̀ nípa tí Allah subhanahu wa ta'ala nǹkan tí ì kò tó fi jẹ́ pé lọ́dọ̀ àwọn sọ̀hábà ìpè àtìlí yìí ó léwu púpọ̀ kó lágbára tó kọ́dà nínú àwọn ẹgbà wa tó wá àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé ànábì sallallahu alaihi wasallam ni ẹ tó bá ẹ tó bá tó al-Qur'an man qala fil-Qur'an bi ra'yihi faqad akhta'a wa in asaba ìpè ẹ tó bá lóra àyè rẹ̀ ọkàn bí ọkùnrin ọkùnrin náà ló fi tó al-Qur'an ànábì ni ó ti ṣe mi tẹ́kì wà ní àpá àwọn àwọn àyè pé pàtàkì àlọ́ èwo ọmọ àbọ̀ sí ni torí yóò tún padà síbẹ̀ ní ọmọ ìdílé òní padà bọ́ sí má tí ẹ wá ti sẹ́ni ẹ wá tó alukóra ní ètòkùtù. so látara àdìẹ lẹ́yìn à Abdullahi ibn Abbas ó jẹ́ kóyọ wa pé tẹ̀síwò alukóra tá a sọ fún wa yìí náà ó ní ojú pọ̀nà ẹ̀rí ti ti o ojú pọ̀nà mẹ́rin ní ẹgbẹ́ fọ́tọ̀ sí o Abdullahi ibn Abbas ní wájú hun tààríbù al-arab fi kàlà fi kàlà nìyà àwọn ojú pọ̀nà kan fẹ́ẹ́ ní tẹ̀síwò alukóra ti jẹ́ pé lárúbáwá mọ̀ ẹ́ tẹ́ ẹ̀yin jọ sọ fún yín bí kálá ni ha bí torí pé inú ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ṣe kíni inú ọ̀rọ̀ lábá èdè rẹ̀ ni yóò mọ̀ tó máa rẹ̀ inú alukur'an sọlẹ́ bí àwa yà kàtó pé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad aláwọ̀ ọ̀sán gbogbo èèyàn pátápátá òun ni ó mọ̀ súnmọ́ rẹ̀ ara àwọn àyà bẹ́ẹ̀ náà nígbà tó hàn tí ẹ pé gbogbo èèyàn náà yóò lè yóò lè mọ̀ súnmọ́ rẹ̀ bẹ́ẹ̀ àti súnmọ́ rẹ̀ ní súnmọ́ rẹ̀ ní yàtí gbogbo èèyàn tó bá ti kíni tó bá gbọ́ èdè lágbáwá là ń sọ so alákọ̀ọ́kọ́ yẹn lágbáwá ni fún rẹ̀ àwọn àyè ìdàgbà àti lágbáwá ẹ̀dì rẹ̀ àwọn mẹ́ta bẹ̀rẹ̀ àti àmàdé ọlọ́dún náà ọ̀dà alábàjẹ́ àti ìpayà tó àtúntò máa rẹ̀ ayé ti ti lábáwá ẹ̀dìbà eléyìí gbogbo yẹn láti ọmọ túmọ̀ rẹ̀ lẹ́tọ́ bá ti kíni tó bá ti ní tó bá ti gbọ́ èdè lábáwá. ẹlẹ́kẹta ó ní wàwádìí fún láyà aláàbòwò ìlà lùnàmà àwọn olùkọ́ làtọ́ tó ń bẹ nínú tẹ̀síwà àwọn tí wọ́n ní ìdíje òkú nínú mà àwọn tí wọ́n na ti jáko nínú mà àwọn ẹ̀ àwọn ni wọ́n ní mà ń parí so àwọn yàrá bíi àbúrò àbáàdì tó sọ fún wa nínú asáwò rẹ̀ kan pé wà á nà mìíràn ó ní ó sọ fún wa pé òun gbé fúnra wọn yàrá ìwú wá sí nàbọ̀ tó sí ìrẹ̀lẹ̀ ẹ̀ yàrá òun wà nínú àwọn tí wọ́n làwọn kọ̀ọ̀kan wà á máa ní ẹ̀yìn mọ́tò ọ̀gbìn dá sàhásì ìdẹ̀rẹ̀ ẹwà ní foundation wọn tó ti kéde tó bẹ̀rẹ̀ múlẹ̀ dáadáa nínú ọmọ Qur'an ọ̀bùdá ìṣẹ́ àbá ti bẹnu wọn. ẹlẹ́ẹ̀kẹ́ inú ojú kọ́lá ti bẹnu Al-Qur'an ó ní wàwájú hun la ya'lamuhu illa Allah. ìkan wa mẹ́tọ́ ìpé kò sẹ́ni tó mọ̀ ẹ́ àti Allah subhanahu wa ta'ala ẹ̀wọ̀n ní ìfowópọ̀ náà Al-Qur'an táwọn máa ń segin ní táwọn máa ń lo ìtẹ́ táwọn máa ń lo ráyù táwọn máa ń lo ọgbẹ́ ẹtì bá mi àwọn ló wà ní wọn fi tàkálù wọn ni àríkùn ẹtì bá mi sìn àríkùn yẹn aláwọ ní túmọ̀ rẹ̀ láàmù yẹn làbíyìí ní túmọ̀ rẹ̀ mímu yẹn kí náà kókó rẹ̀ gba màjí màjí ní túmọ̀ rẹ̀ ó sà mú àwọn àwọn okò oríṣiríṣi nínú àwọn okò aláwọ sùhánà wọn tààrà fún eléyìí tàkálù kù ní ẹtì bá mi sìn ẹni tí wọn fi yẹn anabi sọ wàá wàá wọsọ anabi kúndùn ní alẹ́ yìí kọ̀ ọ́ sọ fún wa bí aláwọ àdàbí mọ̀rọ̀ mi anabi ò tún fún yẹn ẹtì bá mi sìn so uh, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ wọ́n ní eléyìí náà lọ́sùn hàn wọ́n tàà láti tàhájì fún ti tàhájì káwọn lágbára ìgbé kọ bẹ́ẹ̀sílẹ̀ gbélé yìí tó bẹ́ẹ̀sílẹ̀ tó lágbára tó nínú àwọn òrùkù yìí tẹ̀ máa ń lò àdìgbà tata yìí tẹ̀ ń lò òun náà láti kó àlùkùránì yìí ó kọ́dà àdìmú bẹ́ẹ̀nu ẹ̀ láàmú bẹ́ẹ̀nu ẹ̀ mímú bẹ́ẹ̀nu so ó yá ẹ wá ń lọ àlùkùránì wa. àti tó wáyé pé àná ìbá dé ó wá lọ lè mú àwọn òrùkù tí o ti ti tẹ́lẹ̀ á ní a ah, nítorí tó tẹ̀lẹ̀ nu tí o já máa nu tí o jó yé wa nu àmọ́ ìtọ́jú ìtó bá ń lẹ̀ tẹ́lẹ̀ náà ní ìwéde òun náà la fi sọ kalẹ̀ so àmọ́ àwọn onímọ̀ ọmọ sọ fún wa pé tá a na ti débẹ̀ ká kí ni Allahu a'lamu bi muradihi bi dhalik so ìlà tabati wa ní tọ́ba tọ́ba ti wá yé wa débi yóò jẹ́ àmọ̀ yìí pé táàbà ń sọ̀rọ̀ nípa kátó àlùhàn à ìtumọ̀ yìí agbọ̀dọ̀ gbà wá kátó bàbá ọ̀sán hàn ní wọ́n àlá àbíká yóò fún àdánù sọ̀rọ̀ àwọn ìwọ̀sálá àbíká lọ́dọ̀ àwọn sọ̀hábà tó jẹ́ pé àwọn ni wọ́n ti kí ni àwọn ni wọ́n jọ ìṣègùn wà pẹ̀lú ànábì àbáwọn tó ń gbà mọ́ lọ́dọ̀ wọn so ọ̀pọ̀lọpọ̀ inú àwọn inú ayé àlùkò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n ti tú fún wa so táàbà tó jẹ́ pé àwọn onímọ̀ sọ fún wa ìpé àwọn míì bẹ tó jẹ́ pé èyàn gbọ́dọ̀ débi ẹ̀ ìpé àwọn tẹ̀síìlì tí ò dáa ni tó jẹ́ pé èyàn gbọ́dọ̀ máa tà á tó jẹ́ pé tí ẹ̀ máa ń tà á yàrá àkídà tí ò dáa yóò máa gbèsè síyàn lọ́kà tó ní àwọn tẹ̀síìlì míì bẹ nìyí tó jẹ́ pé àtẹ̀síìlì àwọn mọ̀tẹ́sílà ẹ̀dìbà ìgbè tẹ̀síìlì àzàbáṣàì tó àkídà àwọn mọ̀tẹ́sílà ẹ̀dìbà àkídà àwọn jàmíyà látọ̀ pé Allah subhanahu wa ta'ala oníròyìn èdè bá lóyún àbáwọn ìrísí kásọ̀kí àlùkò á ní ẹ̀dá yìí òwúrọ̀ àwọn ọ̀sán wọ̀nyí wọn là fídà sí pé pé wọ́n máa ti bọnu wọ́n máa ti bọnu tẹ̀sí wọn gbà tó bá ń ṣe mọ̀tẹ́sílà kásọ̀ pé ẹni tó bá ti ẹ̀sẹ̀ èdè bá lóyún yàrá kò ní jẹ́ mọ̀mìnì kò sì ní jẹ́ kékeré èdè bá lóyún àwọn tó wá jẹ́ òbílà tí a máa yóò padà wọ náà tí a láǹtọ̀ ní èdè bá lóyún tó èyí gba àfídà tẹ̀síwù mi bẹ ṣe pé tẹ̀síwù àtẹ̀síwù ṣì ẹ̀ àwọn tí àìsàn tó àkùrán yẹn fúnra wọn tẹ̀síwù tẹ̀ bá ń gbọ́ mi báyìí ó ti máa ẹ̀rì máa wọ́pẹ́ tó ha tó wa wọ́n ní sábà tí a dá abí ilá abí wọ́n sábà ibi ibi ibi ọ̀sán kó máa bá wọ́n méjèèjì àbúlà ha wọ́n sábà wọ́n ní àáyà alákọ̀ọ́kọ́ yìí tó bàlẹ́ òní Abubakar ọ̀rùmà ẹwà mọ́ṣíà àlẹ́ ìgbìmọ̀ ayẹ̀sẹ̀ ìkóná mìnàlá wọ́n tún wọ́n wá ní àbúrò àbíkọ́ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ àbúbákàrí ní bárí àti o o tá a mọ̀ ọ́n náà ní o tàbí àtẹ́bí tàbí àkọ́kọ́ àgbà wàlíà àgbà wàlí ìbínú wà lóhùn náà òun náà bá wọ́n ti umaru tẹ̀lé ẹni torí pé kíni nítorí pé àwọn tàbí ogun àwọn tàbí lẹ́yìn ìgbà tí anábì ti lọ tán so àwọn ọmọ yìí náà nìsín àwọn náà dáhùn tẹ̀síìrù wọn tí wọ́n tún ṣe pé nínú àwọn kẹta àgbọ̀dọ̀ jìnnà sí mi nínú àwọn tẹ̀síìrù tí ọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbà tún tẹ̀síìrù òun náà ni àfa àjẹpọ̀ yìí wá pé ìmí ń bẹ tó gbé àtọ̀fàṣírù lógàwé ìyá tẹ̀gbẹ́ inú lógà ni tẹ̀síìrù lógà èdè nínú Al-Qur'an làwọn ọmọ yẹn jáde nínú náhàwó nínú bàlágà tẹ̀síwájú eléyìí ní tó sọ yìí nínú ipò rẹ̀ nínú bàlágà eléyìí ní tó sọ yìí nínú náhàwó nínú sọ́nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìlú ìtura lè wàá ní bẹ́ẹ̀ ni ó jẹ́ pé wọ́n máa mú àwọn ẹ̀rí wá lóríṣiríṣi gẹ́gẹ́ bí alibasir mọ̀ṣẹ́ àti azamasi àríkà sọmọ alẹ́ kan àti alukasha náà ti alibasir mọ̀ṣẹ́ àti alukasha náà. ẹ̀ẹ́dẹ̀ náà ni àtàmọ̀sírù alàkùnléyà alifalisafiyà àwọn tẹ̀síìrù mi bẹ̀rẹ̀ pé tẹ̀síìrù lákàyè ni tẹ̀síìrù fílọ́sọ́fì ni wọ́n kà máa ronú kò sẹ́ni kankan tó bá ti ronú ju àtìkírò rẹ̀ bá lọ gẹ́gẹ́ bí mọ̀fàtí olùfẹ́ ti fáwọn aráàlú torí tẹ̀síìrì ní tíráì tẹ̀síìrì làákàyè tẹ̀síìrì lórí torí eléyìí náà ní tíráì ọyẹ kò ti yé wa pé ètò tẹ̀síìrì ti èèyàn máa ń sún tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tàfàṣírù lè mùsàdìá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àwọn tẹ̀síìrì àwọn oníbídíà tó jẹ́ pé àwọn gbé tẹ̀síìrì wọn kalẹ̀ bí àwọn ti tẹ̀síìrì tẹ̀síìrì Ibnu Arabi àgbà àgbóòtárì nínú àwọn oníṣòfìnì tó yẹ pé àgbóògbò tó hàn ní Al-Kùránì yẹn tó hàn ní tí ó hàn ní gbogbo òun túkúrá nílà kejì pé tẹ̀síìrì bá dì ewu ẹ báyìí nìyẹn bá ní ní àpé iná kàlíkà ọgbà ó lè ní ọ̀dọ̀ ní ìtàdé sọ ẹ̀dí bá rẹ̀ so tọ́ba tọ́ba tọ́ba mú àyà mi wà ní alukur'an ó lè ní àyà yìí o tí n sọ sí àwọn subhanahu wa ta'ala dákọ̀ ẹ̀mí bẹ̀ yìí o pé ẹ̀mí kọ́ ló gbàlẹ́ o nǹkan báyìí báyìí ló gbàlẹ́ o ẹ̀wù nǹkan báwọn ní nǹkan tó hàn sí wa yóò mọ̀ wá tó ní kéde ní ojú ọ̀nà ojú kànáà ti díẹ̀ níbi tí ó fẹ́ kí alukur'an lọ so àti eléyìí náà ti sè àkọ́dà àwọn onímọ̀ yàtọ̀ ó burú jáì ju àwọn tẹ̀sí wa àwọn tẹ̀sí làgbà lọ ní àgbàṣà àgbàṣà àgbàṣà ẹ̀sì àwọn àti àgbàṣà mọ̀tẹ́ sọ nítorí pé kíni nítorí pé ó yí ojú kura ní padà yẹn ni èpè yóò àti ìtumọ̀ yìí bá ti lè òun nìkan ló yé kó ti yá wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àtàbàtìrù ta ni kéya tẹ̀síìrù mi gbàdúrà pé tẹ̀síìrù ṣe pé òun máa sọ tàǹkì ẹni yóò máa tó ń fẹ́ sọ tó fẹ́ gbámú tó fẹ́ gbájúmọ́ jù lọ àlùkùrán òun náà ni àwọn ibi ìtàn tó wà ní àlùkùrán ibi tàwọn ànábì àwọn ibi tàbá yìí àsáàbù láàbì àsáàbù le? kíná gbogbo rẹ̀ àsáàbù jamina gbogbo eléyìí báyìí so irú eléyìí náà à ń bẹ nínú àlùkùrán gẹ́gẹ́ bí tẹ̀síwù àṣà àlàbí so eléyìí náà à látara ntí onítẹ̀síwù fẹ́ ní wákàkiri so ó jẹ́ kó jẹ́ pé kíni pé àwọn nǹkan mí ọ̀dì sáré wọn sáré wọ ẹ̀ gbogbo ẹ̀ tó bá fẹ́ sọ̀tàn oníbẹ̀ kíkan oge tó bá rí nǹkan mí tó jẹ́ pé dọ̀ẹ́yìn ní tí ò lálàáfíà yóò fi kún kíkan ò lè pé báyìí nǹkan tó jẹ́ pé máa dúró ní tó jẹ́ pé wọ́n gbá ọ̀sán àgbélé ọ̀rọ̀ rẹ̀ ní yóò fi fún kílẹ̀ sí ìlú pé gbogbo ètò òun wákàtí òun náà ní ìtàn àtàwọn làbáàdì nípa àwọn tí kò ti kọjá so eléyìí nínú ọ̀nà sọ́ńgbà tó tẹ̀ sí ìròyìn sínú ọ̀nà tó gbà tó tẹ̀sí òun náà ni àtàbàsíru ìlmàtò òun náà ni tẹ̀sí ìkùrán pẹ̀lú àlmàtò kí a gbàlẹ́ pẹ̀lú àlmàtò ẹ̀sìn bá ti òun náà ni tá a bá yìí nípa rẹ̀ ẹ̀sìn tẹ̀síwò sábàrí ó gbajúmọ̀ gẹ́gẹ́ bí tẹ̀síwò abdulrazak gẹ́gẹ́ bí tẹ̀síwò ibnu kathir eléyìí náà gbajúmọ̀ so irú àwọn eléyìí àti tẹ̀síwò tá a mú lọ́wọ́ yìí tẹ̀síwò kúrúkúrú so tẹ̀síwò yìí náà nínú àwọn tẹ̀síwò tí ó lálàáfíà ni tó jẹ́ pé kùránì táwọn ó tù wọ́n ó tù fún àpẹẹrẹ kíni pẹ̀lú kùránì pẹ̀lú súnà náà sọ̀rọ̀ àwọn ọ̀sán pẹ̀lú ọ̀rọ̀ àwọn sọ̀hábà so látara di eléyìí eléyìí èsì tí wàá dúró à ń pẹ́ nípa alukur'an pé tá a bá fẹ́ tú tafsir tá a bá fẹ́ sọ ìtumọ̀ alukur'an kí làwọn nǹkan tí ó wọ̀lọ̀ kọ́kọ́ yé wa tá a wọ̀lọ̀ kọ́kọ́ mọ̀ níwájú. so gẹ́gẹ́ bí tafsir wa tó jẹ́ àkọ́kọ́ ní inú ọdún yìí tá tó jẹ́ àkọ́kọ́ nínú mọ́sídìí tó sì jẹ́ àkọ́kọ́ tá a bẹ̀rẹ̀ so àwọn pé ká bẹ̀rẹ̀ pẹ̀lú ibi tí alukur'an ti bẹ̀rẹ̀ pé bá ti sàrí fún alukur'an القرآن من الله سبحانه وتعالى الموجود في سورة الفاتحة ثم بعد في سورة الفاتحة المكتوب في سورة الناس ثم بعد في سورة الناس فإن شاء الله هذا يقول سورة الفاتحة هنا هنا لا ببري تفسير وهو tabalawo tubabalawo nínú alukur'an wa tagbe lọ́wọ́ sura tó fatiha a rí pé kò sí ẹni tí sábà ti dákọ̀ suratul Fatiha gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí àkọ́dà àwọn ọmọ kéékèèké tí wọ́n ti tí wọ́n ti bàlágà wọ́n lè ka suratul Fatiha nítorí pé súrà kan ní nínú Al-Qur'an tó jẹ́ pé àwọn pàtàkì rẹ̀ àwọn lílò rẹ̀ ó láwọn kankan tó jẹ́ pé ààrẹ bẹ́ẹ̀ rí pẹ̀lú àwọn súrà míì nínú àwọn súrà Al-Qur'an

so a nínú orúkọ tí sọ́ọ̀tù bá jẹ́ àgbàjúmọ̀ òun náà ti dáa pé ẹ àṣọ́ọ̀tù ṣàfihà ètò tó rà kan ní tó jẹ́ pé kí ni àlùfáàtìhà ìyàní náà láti ni òun náà láti sí àlùkùránì òun náà ni ó bẹ̀rẹ̀ àlùkùránì so nínú àwọn orúkọ sọ́ọ̀tù ṣàfihà ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn orúkọ sọ́ọ̀tù ṣàfihà òun ìyá tíra kí ló fàá sọ́kì pé ní múlò ìgbà wọn ní pẹ̀lú tó lò fà jì á gbogbo ìsáàlà tó gbogbo mẹ́tẹ̀ẹ̀dì tí a náà kọ̀ sáwà lè lọ́lọ́rù kí ọmọ wa fún wa pé sọ́ra sọ́dọ̀ fà jì á òsì nílé òsì sọ́kọ̀ sọ́mọ́ àìsàn fún wa pé táwa ti tà á tẹ̀ táwa ti tẹ̀sí sọ́dọ̀ fà jì á táwa ti òsì tẹ̀sí sọ́dọ̀ fà jì á á rí pé oògùn kan ló kún síbẹ̀ nínú àwọn ọ̀sẹ̀ a máa ní ìdí nínú àgbọ̀ òun náà ní kíni òun náà ní àlùkáàbíyà ìtura kan tẹ́ pé ó tó fún wa tí yẹ pé tá a bá ti rí káàtà àbájú ìtura ní ilé ó tó fún wa ìtura náà ní pé a lè fi kírun tá a bá ń ké orí ìtura yìí tí ẹ bá ké sura tó bá dé àti ò bá ké sura ní ìmúlẹ̀ èkó àmọ́ tí ò tó bá ké sura ní tí ò ké sura tó bá dé àti òlè èkó nínú àwọn ọkọ̀ tó bá dé àná kẹ́tẹ̀ẹ́ nínú àwọn ọkọ̀ tó bá dé àná òun náà ní ẹ̀dìbà ìdìbà pé sọ́ọ̀tù bá dá gbogbo sóra ní ìtòkùn yẹn yá láàlè gba tító pẹ̀lú pé káké áyà kan àbáyà méjì bẹ́ẹ̀ tí ó sì dùn wa. lápòjú bẹ́ẹ̀ ti sábà bẹ̀rẹ̀ ọ táwa ka sọ́ọ̀tù bá dá tán wọ́n ní àbísùmáṣe wọ́n ní iná àpọ̀ iná kàlùkà òsà mo ti sọ àwọn àwọn ọ̀pá mi lọ́rùn fún ṣé òun gbà bí òfin ìrún pé àmọ́ sọ́ọ̀tù bá dá kò rọrùn ọwọ́ ní tọ́jú tí mo ka sọ́ọ̀tù bá dá dé orí àyà tó tẹ̀lé kó máa pọ̀ sí ìṣe ìkó rọrùn sọ́ọ̀tù fàdíhà tó náà lẹ́kọ́ ní orúkọ pé sọ́ọ̀tù àlùbọ̀ àfihà tó àwọn kọ́kọ́ lóríṣiríṣi tí wọ́n fún sọ́ọ̀tù fàdíhà tó tó jẹ́ pé dídíẹ̀ nínú ẹ̀ òun náà ni nǹkan tí ìdá tó fúnra wà yẹn. náà ah, bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim bisimilahi rahman rahim. Ah, ìtumọ̀ títí láì rahman rahim òun náà ni pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah kí ni ìtumọ̀ kí ni kí ni ìtumọ̀ Allah ìtumọ̀ ẹ̀ láti pé alùmọ̀lù ẹni tí ọba tí a máa ti ọba tá a máa jọ́ sí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọba tó ní ìwọ ká máa jọ́ sí fún alùmọ̀lù àti ọba ọba tún wọ́n ní ọba àjọṣe ayé wọ́n ní àwọ̀ yìí ọba àtàkẹ́ ọ̀rọ̀ so ìgbẹ́ náà wọ́n mímọ̀ tí wọ́n tún bẹ́ẹ̀ fún wa ipe Ar-Rahman ipe ọba tí ìkẹ́ rẹ̀ tí ó kárí gbogbo èèyàn gbogbo àtẹnudísìn àtẹnudíòsìn àti kékeré àti mùsùlùmí àtẹnudómọ́ọ́rẹ́ àtẹnudíòmọ́ọ́rẹ́ ìkẹ́ àwọn Subhanahu wa ta'ala ó kárí ó kárí gbogbo àríyá kan tó yọ ọ̀rọ̀ yìí tó wá jẹ́ pé ilé ilé àwọn àtẹ̀bọ̀ ó wá dálé rẹ̀ níta sí àbó wá dálé kékeré níta sí kò wá rọ̀ bẹ́ẹ̀ yóò rọ̀ káàkiri gbogbo ibi lẹ́nu so uh, wọ́n ní Ar-Rahman àwọn tí uh, ilé rẹ̀ yóò ka gbogbo èèyàn àtẹ̀tọ́ ní àtẹ̀tọ́ sí àtẹ̀tọ́ kọ́ tiẹ̀ àtẹ̀tọ́ kọ́ tiẹ̀ àtẹ̀tọ́ tẹ̀lé tiẹ̀ àtẹ̀tọ́ tẹ̀lé so ilé yóò máa ká gbogbo rẹ̀ wọ́n ní Ar-Rahim ọba tí ilé rẹ̀ tí ó tẹ̀lé tí ó wà dá ilé rẹ̀ tí ó fi dá wọn àtàlẹ́ náà wọ́n á àti àwọn ìtumọ̀ kan tòní ló túmọ̀ sí àwọn onímọ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé wọ́n lé òun náà ti túmọ̀ tó bẹ́ẹ̀ jáwọ̀ jù nípa Ar-Rahman Rahim ipe Ar-Rahman wọ́n ní Ar-Rahmatil Wasi'a ipe ọba tó ní ìkẹ́ tó fẹ́ẹ̀ ọba tó kẹ̀ rẹ̀ gbáyè ìkẹ́ rẹ̀ fẹ́ gan ó gbáyè ìtumọ̀ Ar-Rahman nìyẹn tó eléyìí sífà ni ìròyìn ní afẹ́ròyìn Allah subhanahu wa ta'ala ni ar òun náà ní Ar-Rahmatil Wasi'a òun náà ni ọba tí ìkẹ́ rẹ̀ máa dọ́dọ̀ gbogbo èèyàn ẹgbẹ́ àbọ̀ ara rẹ̀ èèyàn lè ní nǹkan ẹ̀rú bẹ̀rẹ̀ ní olówó àmọ́ kò lè kò lè ẹ̀ pé rẹ̀ náà bá náà pé àmọ́ owó tí a gbé báyìí ṣe pé òun lè lọ fúnra rẹ̀ gan tí òwe wà ní ọ̀fẹ́ yẹn so àwa ní ẹlòmíì tó jẹ́ pé kí ni olówó gan lóòótọ́ àmọ́ ní máa ná owó tiẹ̀ ẹ̀ pé ìròyìn táàtù fi yà sòméjèèjì ló wá papọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìbẹ̀rẹ̀ tó rà lọ́dọ̀ ìwà àti à ọba tí ìfẹ́ ìkẹ́ rẹ̀ tó bá yẹni ìfẹ́ ìkẹ́ rẹ̀ fẹ́ẹ̀ kò síbi tí ò dé ó dọ́dọ̀ sí mi ó débi tí ò dé sòméjèèjì rẹ̀ ti wá pọ̀ yìí tó lágbára láti ká gbogbo ẹ̀dá rẹ̀ yìí ìkẹ́ rẹ̀ tó wá jẹ́ kí ni àlùwà àgbàdo àlùwà àfìlà ìkẹ́ tí wọ́n máa dọ́dọ̀ èèyàn ni ó ti pọ̀ tóun kò dágún kò dárúgbó síbìkan ní dọ́dọ̀ gbogbo ẹ̀dá ni so gbogbo ẹ̀dá nìkẹ́ rẹ̀ ó dọ́dọ̀ rẹ̀ láyé bíi tó bá jẹ́ òkèjà ìyáàmà gẹ́gẹ́ bí àdéhùn tó ti ṣe yóò tún wá dá àwọn kàlẹ́dà yóò tún wá dá àwọn kẹ́lọ́tọ̀ nítorí pé kíni nítorí pé àwọn ṣe díẹ̀ nígbà tí wọ́n fi wà láyé àwọn tẹ̀lé ti ọmọ ọ̀sùn máa ní wọ́n sàn án. so ìsìn láyọ̀ rahman rahim yìí ṣé ẹ máa wá wí yàní èyí wí yàní ìsìn àádọ́ta wọ́n sábàlùkà pé èyí á fi wá ìrànlọ́wọ́ ni a sì fi wá àlùbáṣà orúkọ ọlọ́run ìyẹn máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala ni tó bá fẹ́ jẹ bísímìlá ẹ̀dùn àyàn bísímìlá ààtò àti pèkínní bàbá mọ́ síwájú ẹ̀ báyìí omi jáde lẹ́nu báyìí wọ́n fẹ́ ta síra ní ìdíwọ́n ní bísímìlá mo ti síra kí ni tó máa rẹ̀ bísímìlá ní àpò pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala ìkàtà mo fẹ́ ti yàtì nílá àbúrò pẹ̀lú pẹ̀lú ọlọ́run hàn wọ́n dára mọ́ nílé àmọ́ àwa ni máa gbogbo ẹ̀ jáde tábà sọ pé nílá nílé nǹkan tá a bá fẹ́ ṣe yóò ti yé wa pé mẹ́ni ti pé nílá ìlà àgbàlẹ́ ìlà ti kéde mo fi àwọn hàn wọ́n dára mo fi wáyé nà lọ́wọ́ ẹ̀ ti wá rẹ̀. látara abúlé àtọ́ fúnra wọn bí àwọn tàbá sí ìtàtọ́ tábà lọ́wọ́ tẹ̀síìrù zàbáṣàrí tó o bá tún bísímìlá ẹ̀ bá rẹ̀ yóò ní kò túmọ̀ àlèkè àná yàrá ìtumọ̀ ẹ̀ náà ní pé kí ni àlùmùsọ̀ àbà ẹsẹ̀ bá ti pé òtúmọ̀ bá wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀túnhánà ọ̀gbọ̀n tààrà yàtọ̀ òtúmọ̀ pé kíni pé akàn àti kíni akàn fẹ́ kó wà pẹ̀lú wa kó kà tẹ̀lé wa ẹsẹ̀ bá ti pé àwọn ọ̀túnhánà ọ̀gbọ̀n aláwọ̀ kan dúró kó má dúró ti wa pé ẹgbẹ́ lọ́dọ̀ tí wọ́n ní wàá fídà àwọn ti tó mí lọ́dọ̀ wọn ẹsẹ̀ bá ti pé àwọn àwọn fúnra wọn níṣẹ́ àwọn gbàtí ọ̀la pé ọmọ nìyàn òun ní máa dá iṣẹ́ ara rẹ̀ fúnra rẹ̀ yìí pé àwọn ọ̀túnhánà ọ̀gbọ̀n tààrà òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ó sì wá nímọ̀ nípa rẹ̀ ẹ̀wọ̀n kọ́ báwọn àwọn kan bẹ sẹ́yìn pé àkídà àti wọn ìgbé Allah subhanahu wa ta'ala o nígbà tó bá ń ṣe nǹkan lọ́wọ́ nígbà tó bá palẹ̀ mọ́lá tabu lọ́wọ́ kò mọ nǹkan kan balẹ̀ tí nǹkan bá wá ṣẹlẹ̀ tán tó ti bá àwọn ìdìbò ṣe wá jẹ́ àjòjì tí wọn náà tí wọn náà ṣe kí ní ìmọ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala náà lòun náà ṣe lòun náà ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ nípa nǹkan yẹn ẹ̀rí pé eléyìí burú jáì ni tó bu ọba tó dá wa Allah subhanahu wa ta'ala ó bu táàrí pé nípò Allah subhanahu wa ta'ala ó kú kú káwá ní ọba tó dá wa kò máa ń kankan nípa ní nípa ní tẹ̀lé bí wa àgbà tó bá tẹ̀lé bí wa tán so eléyìí à ìtumọ̀ bismillahi rahman rahim à bismillahi rahman rahim yìí à ìyàpọ̀ inú wà lọ́dọ̀ àwọn onímọ̀ ìpè ṣé áyà kan ní nínú sọ́ọ̀tù pàtàkì àti bismillahi yìí à áyà kan ní nínú gbogbo súrà kọ̀ọ̀kan tó ibẹ̀ náà àwọn mímọ̀ tí wọ́n jẹ́ kó yíwa pé bísímìlá yìí ó áyà gbani nínú sọ́ọ́dù fàájà ìpè àmọ́ àwọn sóra tó kù ìpè kìí ṣe áyà níbẹ̀ àwọn mímọ̀ tó jẹ́ kó yíwa pé áyà áyà ni nínú gbogbo sóra kọ̀ọ̀kan pé ó sọ̀rọ̀ àgbẹ̀ sóra kọ̀ọ̀kan ni ìsìnkú náà àwọn mímọ̀ tí wọ́n jẹ́ kó yíwa pé kìí ṣe áyà nínú sóra kankan àmọ́ òkèkè ọmọ rẹ̀ so ó wà nínú àyà alukur'an nínú àyà nínú dàpọ̀ bẹ́ẹ̀ pé báyìí wá ní tí ó jẹ́ èyí tó tẹ̀wọ̀n nínú àwọn ọ̀rọ̀ yìí àwọn onímọ̀ ṣe kó yẹ wa pé èyí tó tẹ̀wọ̀n nínú àwọn ọ̀rọ̀ yìí òun náà ni pé bisimilayi yóò kèé ṣe àyà kankan nínú alukur'an ẹ̀sìn bá bìsì kèé ṣe òsì níbẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàtìhà kèé ṣe àyà kan nínú sọ́ọ̀tù fàtìhà bóyá o pé ó dá dúró fúnra rẹ̀ ó dájú múra rẹ̀ ṣe pé a fi bẹ̀rẹ̀ sọ́tò fàtìhá gẹ́gẹ́ bí a ti máa fi súra ní bá a ti máa fi bẹ̀rẹ̀ àwọn míì nínú so kí wá ní ẹ̀rí àti àwọn onímọ̀ dúró lé lórí ibi eléyìí òun náà ni pé tá a bá lọ wò ó a bá ń kírun ìkànnì àwọn sàhábà ó kírun pẹ̀lú Abubakar nígbà tí ó bá fẹ́ sẹ́wọ̀n ẹ kàn ní pé yóò ṣe sínú yóò ti ṣe yóò ti bẹ̀rẹ̀ sí ká sọ́ọ̀tì fàtì ha sòtú pé eléyìí kò sí ti ń túmọ̀ fún wa tó ju pé kí ni lọ tó ju pé títí láì kò sí kéé ṣe kí ni kéé ṣe ara sọ́ọ̀tì fàtì ha tó yẹ pé ara sọ́ọ̀tì fàtì ha ni àmì ń ṣe yàtọ̀ láàrin kíkà rẹ̀ níbi ìrún tá a fi ń kéwú sókè àti níbi ìrún tá a fi ṣe kí ni tá a fi kéwú jẹ́jẹ́ tó yóò jẹ pé kí ni yóò jẹ pé àtàbà tó sókè tàbá tí ó jẹ́jẹ́ àkàtúntì láì jẹ́jẹ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ nígbà tí a bá ń kírun so iná ló fà tó jẹ́ pé kí ni tó fi jẹ́ pé tàbá lọ wọ àrí pé ilé ilé ìyẹn rí alákọ̀ọ́kọ́ táwọn kan táwọn ìyẹn gbára lé pé o kì í àyà àkọ́kọ́ nínú kì í àyà fàtì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú tí wọ́n ó ní Allah subhanahu wa ta'ala sọ pé ọ̀sán tó sọ̀lá tàbẹ́ ibi wọ̀bẹ́ iná àbùdí ìrìnsẹ̀ ó ní irun ó ní mo pín irun láàrin èmi àtàwọn ẹrú mi mo sí méjì àsọ̀lá ti hún náà tó onímọ̀ mi sọ pé ìmọ̀ àwọn ọkọ̀ mi gan òun náà ní kékeré òun náà ní àsọ̀lá àbí sọ̀lá ìpè tó o bá ké kúrò àwọn àbúrò olè ké kúrò àwọn àbúrò náà tó o bá ké yìí olè ké sóra mi tó àwọn sóra tó lè fàájì àbò sóra mi tó lè tọ́kọ̀ rẹ̀ ni àwọn kò hàn ọ́dà sọ pé mo pín ìrún láàrin èmi àti ẹrú mi mo pín sí méjì dédé tó tábà lọ wo sóra tó lè fàájì hàn á rí pé tá a bá yọ bísímìlá ìkó mẹ́ á rí pé àyà méje ni àwọn kò hàn ọ́dà láti ní òun pín sí méjì dédé àwọn ìdàkọ́ ó ní ti sọ pé alhamdulillahi rabbil alamin oníṣẹ́gbà tó pé ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ń rí gbogbo àgbáláyé àkóní Allah subhanahu wa ta'ala sọ pé hamida ni abdi ẹrù mi ò kárí ẹrù mi yìí ní ẹ̀dìgbà ẹrù mi tẹ́kí ni ẹrù mi ó dúpẹ́ fún mi ó ní tó bá sọ pé arrahmani rahim tó bá sọ pé ọba tí ìkẹ́ rẹ̀ fẹ́ ọba tí ìkẹ́ rẹ̀ máa dọ́dọ̀ gbogbo ẹ̀dá rẹ̀ ó ní tó bá wíyùn qala asìnà àlàyé àbùyí ẹ̀rù mi tẹ́kẹ́ ni ẹ̀rù mi yìí ni àwàyílà paul ó ní wọ́n tó máa sọ pé máa ní kí ìyá omi dì olùkápá ọjọ́ ẹ̀san ó ní tó bá rí báyìí paul màjáda ni àbùyí ẹ̀rù mi gbé mi tóbi ó ní mélòó báyìí nìsín mẹ́ta ni ó ní mélòó tóbi mẹ́ta tí ẹ̀rù ṣe ẹgbẹ́ ẹ̀rù ti mú mẹ́ta àwọn ẹ̀rù ti báyìí àti mú mẹ́ta tó bá rí báyìí nǹkan tó bá sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in pé ìwọ ni a máa jọ́sìn fún ọ̀dọ̀ rẹ láti máa segin ni láti máa wá ìrànlọ́wọ́ ó ní Allah subhanahu wa ta'ala sọ pé hadha bayni wa bayna 'abdi èmi àti ẹrú mi àjọ péré yìí iyyaka na'budu ilẹ̀ láàmà jọ́sìn fún àwa là ń tè yìí o àwa la mú ìjọ́sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ láti máa wá ìrànlọ́wọ́ òun ni wọ́n ti rànlọ́wọ́ fún wa ẹni àwọn ti mú mẹ́ta lókè àwọn ẹrú àwọn máyà kan àjọpin sí méjì ẹ̀dìbà náà ìlú fún àtẹ̀lé ó ní àti ẹgbà sọ pé èdínà sírọ́ọ̀tọ̀lù mustaqim ìpé àtiwá mẹ́nà sírọ́ọ̀tọ̀lù mustaqim ojú ọ̀nà tó tẹ́kíní ojú ọ̀nà tó tọ́ àwọn ní àwọn tẹ̀síru mí ní al-mustaqim sírọ́ọ̀tọ̀lù mustaqim àwọn mí ní àwọn mí sọ pé al-Islam ẹ̀sìn ni ẹ̀dìbà ni àwọn míì sọ pé àtẹ̀wọ́tọ̀ mustaqim wọ́n ní alukur'an ti alukur'an ní túmọ̀ rẹ̀ ẹ̀dìbà ni wà àtìbá ìhù àtàwọn tí wọ́n tẹ̀lé alukur'an gbogbo ẹ̀ náà ń padà sórí kíni lórí pé ojú ọ̀nà ẹ̀sìn Islam ojú ọ̀nà ẹ̀sìn tó tọ́ òun náà là ń ẹ wá wò ní ti báyìí ẹrú wa sọ pé ihdina siratal mustaqim ayé alákọ̀ọ́kọ́ nìyẹn tó jẹ́ tiwa pé ihdina siratal mustaqim fi ọ̀nà mà wá ojú ọ̀nà tó tọ́ siratal ladina an'amta alayhim Ah, ó ní tí ẹrú bá sọ pé èyí náà sọ̀rọ̀ ọ̀tọ̀ mustaqim àlọ́sù hálọ́ bá sọ pé lèlà àbù kí á ẹrú mi lélẹ́yìn èyí náà sọ̀rọ̀ ọ̀tọ̀ mustaqim à ń sọ̀rọ̀ nǹkan lọ́rọ̀ rẹ̀ ẹrú mi ló lélẹ́yìn sọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́bí náà àbùtà àlẹ́yìn ojú ọ̀nà àwọn tó ṣe dèrà lé lórí yóò sọ pé lèlà àbù ẹrú mi lélẹ́yìn bẹ́ẹ̀ ni magdubi àlẹ́yìn wọ̀lá dọ̀ọ̀lì ẹlẹ́kẹta yàtọ̀ sójú ọ̀nà àwọn tó ṣe kíni àwọn tó bínú sí wọ̀lá dọ̀ọ̀lì àtàwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n sọnù tó ní ẹrú mi náà lọ ẹ wá wò ní sábà wò ní sí tàbá wá pẹ̀lú hadithi hadithi náà jẹ́ kó yọ pé bísíláì ò sínú fátíà kò sínú kíni kò sínú fátíà torí pé tàbá ti fi bísíláì fún kò sí pín má kò sí pín bí Allah subhanahu wa ta'ala pín mẹ́ta ó jẹ́ sí jẹ́ pẹ̀lú mẹ́ta ti ó eléyìí náà ń túnmọ̀ pé kíni ń túnmọ̀ pé so ìlànà uh, àwọn onímọ̀ jẹ́ pé wá pé ìtò lára àbíà uh, gẹ́gẹ́ bí sẹ́kù wa nínú ọ̀sẹ̀ ìmí rahimahullah bá sọ fún wa nínú tẹ̀sí wa ìpè ìtò lára àbíà tẹ̀sí bá òní sí ìpè òun náà ní kíni òun náà ní pé àwọn ní kọ̀tọ̀ wá alẹ́ ní ìlà ṣàkàfì wọ́n ní ní ó pọ̀ rẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ pé annalbasmala ike bisimilahi rahman rahim lẹ́yìn sàtìmílẹ̀ fàtìhà kẹ́kẹ́ sínú kíni kò sí nínú sọ́ọ̀tù fàtìhà kàmá anna albasimala kẹ́kẹ́ jẹ́ pé bisimilahi jẹ́ ẹni yẹn lẹ́yìn sàtìmílẹ̀ bàkẹ́yà ti sùwà kò sí níbẹ̀rẹ̀ gbogbo sùwà kọ̀ọ̀kan ẹ̀dìbà rẹ̀ so eléyìí òun ló tẹ́wọ̀n jù tòbítì láì ta ṣe níbẹ̀rẹ̀ àti pẹ̀lú pé kíni pé àmà ìdí ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ kó ta bá fẹ́ bẹ̀rẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala so ayé alákọ̀ọ́kọ́ òun náà ni alhamdulillahi rabbil alamin so alhamdu ọpẹ́ òun náà ni yorùbá ó tu pé alhamdulillahi rabbil alamin ìdá ń pè ní alhamdu òun náà ni ọpẹ́ tẹ̀yàn dúnmìyàn ma'al mahabbati wa ta'zim pé ẹdú tìfẹ́tìfẹ́ wa ta'zim èyàn ti gbé ẹnìyàn tóbi òun ló pàtó jẹ́ pé alhamdu a kì í lò fún ẹ̀dá èlú èlú pé yẹn kankan àfi Allah subhanahu wa ta'ala ẹ̀ lè yẹn nìkan kó sórí fún àti káàkó pé alhamdulillah ẹ̀ àti pé alhamdulillah so àdáàgbọ́ ni pé kí ni àgbà pé shukran ẹ̀ àni shukran lak yàtọ̀ Allah subhanahu wa ta'ala yashkur òun náà máa dúpẹ́ bẹ́rù ẹ̀ náà ti máa ti kí ni ẹ̀rú a máa dúpẹ́ fúnra wọn yàtọ̀ ẹ̀rú àti máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ní ti shukru àmọ́ alhamdu ìdíjẹ́ alhamdu gbogbo ẹ̀yẹ́ yọ sí Allah subhanahu wa ta'ala ní ṣe ẹrú kan kan ọba nípìn bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ tí ó fẹ́rú kan àgbọ̀rọ̀ tí ó fẹ́ dá kan fọ́nà àgbọ̀rọ̀ tí fún ànábì sallallahu alaihi wasallam àgbọ̀rọ̀ tí fún àwọn màláíkà Allah subhanahu wa ta'ala onìkan òun ló lẹ́tọ̀ọ́ sí nítorí kí ló fi lẹ́tọ̀ọ́ sí nítorí pé ó ní sí ẹ̀kankan ni àgbọ̀dọ̀ ní sẹ́dá kankan nígbà tó bí táà ń sọ yìí àgbọ̀dọ̀ gbé ẹ̀dá kankan tó bí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so ó náà ló ń pa àtúnṣe pé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa pé àwa mùsùlùmí ó ní gbogbo gbà á máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ni ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní tábà rí tó dùn mọ́ wa fún Allah subhanahu wa ọba tó jẹ́ pé pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ òun náà ni gbogbo tó da ẹyán ní máa fi pé wọ̀nyẹn tó eléyìí ti báyìí ọpẹ́ ọpẹ́ kọ̀m̀pìlìtì nù ìgbésọ èèyàn rí tó dùn mọ́yàn ànábi wa ń tọ́ bá wá rí tí yóò tó dùn mọ́ náà òun ní òun lè fi alihamudulilayi rẹ̀ nítorí sọ náà ní pé kí ni alihamudulilayi ala kulli hal mo dúpẹ́ mọ́ àwọn sọ̀hánà wọ́n tààrà lórí gbogbo òṣèṣì ní bàbá ní bàbá ní bàbá rẹ̀ tòmùsùmí ẹ mùsùlùmí ẹ rí àdáwó kó wá ní pé àdáwó wá bá ebi pé kó wá ní òun fẹ́ òun náà wá tẹ wá fẹ́ òun fẹ́ òun fẹ́ protect ẹn òun fẹ́ ẹlòmíì máa ń fẹ́ ẹlòmíì ẹlòmíì ẹlòmíì ẹdí àrùn débẹ̀ ibi òun fẹ́ protect kí náà kírun sí akírun kírun kírun náà láti jọ iná owó tá à ń bẹ̀rẹ̀ kó fún wa akírun kírun láti jọ iná wọ ọmọ kúmọ̀ ẹ̀ lọ́wọ́ ìyàwó ń segin nígbà ọgbẹ́ yóò wá sí gbogbo ẹjọ́ sí àwọn ọkùnrin àwọn ọ̀dà ọlọ́run bá látara oníkírun wa báyìí wádìí ọ̀la rẹ̀ kí ni ẹ̀dá fún ẹbí ẹ̀dá kó kálukú máa ṣe jẹ ìyáre ìdìbò àti torí pé kí ni ẹ̀ ń torí kó rà dáwò ní hmm? kíkà dáwò kékeré kó tẹ̀lẹ̀ sí tó bá torí ọba kò nínú Islam so àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ẹlòmíì òní kú òtá ìdìbò àti kò ní kú lójú lójú lójú ayé àmọ́ yóò ti kú òní kọ̀rọ̀ látara bí ó ti rìn káàkiri dáàbòrò wa ọmọdé tí wọn kú ìyá tó fún ọ ẹ ọjà bẹ púpọ̀ ẹ ọyà wọ́n bọ̀ ọ̀sẹ̀ tó máa rí òdìbò kú má òdìbò wọ́n wà bọ̀ ọ̀sẹ̀ wọ́n bọ̀ ọ̀sẹ̀ bọ̀ wọ́n gbé bọ̀lẹ́ ọlọ́wọ́ ó sì léyìí ó sì léyìí ó sì léyìí so ó sì máa kírun bẹ́ẹ̀ àwọn ọ̀gá ni nàdá ni mọ́tíláṣí nìsín òdìbò àti bẹ́ẹ̀ àwọn ọlọ́wọ́ kọ́ wọ́n lọ gbálẹ̀ mọ́tíláṣí so irú eléyìí ti báyìí gbogbo àwọn àwọn àfojú òfin mùsùlùmí mùsùlùmí náà ni ẹ̀dìbò àti nìsín àmóse kíni ó ti kú nínú ẹ̀sìn látara àdẹ́wò àdẹ́wò gbé kú nínú ẹ̀sìn so eléyìí àbídá ti lọ ni pé alhamdu ọpẹ́ tá à sọ nípa alhamdu yìí Allah subhanahu wa ta'ala ní kàlú a sì máa ṣe fún un nígbà tí abárí tó tẹ́ wa lọ́rùn àlùbọ̀tà arí tí ò tẹ́ wa lọ́rùn tó fi sọ pé alhamdulillah ọpẹ́ yìí ò ti Allah subhanahu wa ta'ala ni láàmù yẹn láàmù lèmi òun ló ní òun ló ní kápẹ́ òjọ́dọ̀ ẹ̀rí kankan àkọ́dọ̀ rẹ̀ lèlá fún Allah subhanahu wa ta'ala orúkọ ọ̀kan tuntun tí Allah subhanahu wa ta'ala òun náà tó ní ẹ̀dìbà àti òun náà ní Allah gbogbo àwòkọ tó kù yàní wọ́n tẹ̀lé Allah ni wọ́n tẹ̀lé lafzu al-jalala ẹ̀dìbà mọ́nìmọ́nì wọ allah mọ́nì wọ rahman allah mọ́nì wọ rahim allah gbogbo àwọn ọkọ̀ yòókù tá a bá ń wò yóò máa darí padà sọ́dọ̀ allah ni sòwò náà ló fi kọ́ gbé wá ipe tàwídó ó kọ́ gbé tàwídó olùhìyà àwọn onímọ̀ sọ fún wa pé kí ló tó bẹ̀rẹ̀ pẹ̀lú allah ní tó ní ah, alhamdulilahi ó sì wá fi rọ́bì àdàní kí ló tó kọ́kọ́ fi rọ́bù bẹ̀rẹ̀ ẹ̀ Allah tí ò kọ́ tí ò yọ wíwẹ́ láti mọ̀ pé tàwíìdì méjì náà ni ó ti pàtàkì àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé inú ló lè fà á òun náà ni pé àwọn tí àná bíi bá sọ̀rọ̀ nígbà wọn pọ́blẹ́mù tí wọ́n ní wọn ò ní pọ́blẹ́mù níbi tàwíìdù àrùbùbíyà ìgbà pé tàbá pè lọ́wọ́ pé ta ló dá sánmà kèbèrí àwọn kèbèrí tàbí bíi bá ló gbà wọn ò yá wèrè débi pé wọ́n á sọ fún ọ pé á sánmà pé látà ló dáa àbí ọ̀sà ló dáa àbí òòsà báyìí báyìí ló dáa wọ́n sọ pé kí ni wọ́n sọ pé àwọn ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله sábàbí ìlọrin ọmọ tàló dá sọmọ tàló dá lẹ wọn sọ pé Allah subhanahu wa ta'ala ibi tí wàhálà ọba tí wàhálà ti dé bá wọn náà ní kékeré ipe ọba tó dá sọmọ tó dá lẹ tó dá gbogbo nǹkan tẹ gbà wọn ẹ wá máa jọ́sìn fóun nìkan ṣoṣo ibẹ̀ náà ní wàhálà ti dé bá wọn ibẹ̀ náà wọn wàá sọ pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab ibi à pé gbogbo ọba tá a ní ọrùn ẹ̀ wọ́n ní nínú kábà ní ọmọ ẹjọ́ sì fún òòsà ọjọ́ kọ̀ọ̀kan wọ́n bá tún wá láwọn òòsà yìí ti ló ta tiẹ̀ òòsà dání òòsà fámìlì ụgbọ torí gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n wá yìí nìyí kò dé àlejò wá ní gbogbo ẹ̀gbà ló pa ẹ̀ wá mú ọba àwọn wá ní kọ́ra nígbà omi ìwọ́n sọ pé má tẹ̀lé iná lè ha dá sí àbá ilẹ̀ àwọ̀rẹ́ yìí pé àgọ́ ewé ilé ìjọba àwọn abala tó ti kọjá lẹ́nu kan wá ní kábò kálẹ̀ kó ní amọ̀ bọ̀ nǹkan má kó ní amọ̀ màsí kíní kan má kó ní amọ̀ tó rò nílé má kó wá ní àwọn ọ̀sùn ha lọ́wọ́ tààlà ní kàní kábò nàìjíríà kọ́lá wọ̀ gbọ́dọ̀ ní ẹ̀dùn ẹ̀fẹ́ ìṣọ́ ni wọ́n ti ń pa ọ̀bọ̀ yìí nítorí pé àwọn àwọn ẹ̀sìn tó ti kọjá gbogbo láti rí àgbà látàrí àti adam tó ti rí àti sọ̀rọ̀ àwọn àrùn tẹ́lẹ̀ kò sí ẹni tó mọ̀ nǹkan ní ìwádìí gbogbo wọn yẹn yálà ìlà àyọ̀wá tó jẹ́ gbogbo náà ní ìpìlẹ̀ tàwọn èèyàn náà ni wọ́n wá tó gbogbo àlejò bá ti wá láyé ìjọ tó bá wọn bá wípé tó tó bá wọn àlùmọ̀ yẹn láti kékeré àlejò tó wà á wọ́n tẹ̀ owó wà àtẹ̀yẹ̀ òun. ẹ̀kọ́ ẹ̀ máa tẹ́tù máa lọ́sọ̀ hàn lọ́wọ́ tààlà wọ́n tẹ̀ owó ẹ̀sìn máa káyà rẹ̀ wà àtẹ̀yẹ̀ òun ẹ̀sìn tẹ̀lé bèbí ibi wọ eléyìí má wọ eléyìí ibi má débì débì òun náà níbi àwọn ìyàtọ̀ tí máa ń wà láàrin àwọn tẹ̀lé àti ti kọjá lọ àtàwọn tẹ̀lé àti wa àmọ́ níbi àwọn òfin wọ́n ní àwọn ìjọ tó ti kọjá lọ wọ́n ní ká má tẹ̀lé ọ̀dà àwọn kan bẹ́ẹ̀ nìsín wọ́n ní ká má tẹ̀lé ẹja ìjọba nìgbé táwọn olè jẹjẹ alẹ́ kọjá nígbà tó wà wà nìsín òṣùpá táà lè pẹja wọ́n dà lórí lórí ẹja ńlẹ̀ rẹ̀ nítorí pé nígbà tó wà wọ́n ní ó bá sọ pé yóò sì mẹ́ja yóò máa jẹ ẹ̀sìn bá wọn. àmọ́ nígbà tí wọ́n wọ́n ṣe lóbi fún wa ní pé ẹ̀ gbọ́dọ̀ pẹja ìjọba nìgbé wọ́n fi sàdéhùn fún ọ náà ni so àwọn yìí ti sẹ́lá kan tó fi sàdéhùn fún wa wọ́n dọ́gbọ́n lọ́dúnbà rẹ̀ wọ́n bẹ́lẹ̀ wọ́n bẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ ń da bíi tètè yọ sáti déhùn lẹ́jà máa ń bọ̀ ẹwà níwọ̀n bá sùn hánà ọ̀dà rẹ̀ yọ tó lẹ́mọ̀ débẹ̀ o yọ náà lẹ́jọ́ wà pọ̀ dáadáa ó fi dán òun náà so àwọn tí wọ́n á ti dẹ́ ibi kankan lẹ́jẹ́ pé yọ tẹ̀jà pọ̀ àwọn yóò ti wá sí àgẹ̀rẹ̀ wá sí bẹ́ẹ̀ fún oníkó tó wá jọ Sunday àkókèjà sátidé tó ti wà àmọ́ kò níjọ wọn àkójọ Sunday so eléyìí ti báyìí ẹ̀dùbà ọ̀sẹ̀ àti àtàlù tí ẹ máa tẹ́kẹ́ tí ẹ máa tẹ́kẹ́ tí ẹ máa tẹ́kẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀rọ àti àgbogbo ìwò sábà tó a eléyìí àgbogbo àwọn tàbí gbogbo àwọn àdúgbò tó ti lọ ẹ̀sìn tí gbogbo náà gbé wa òun náà tẹ́kẹ́ ni òun náà yá ìyá àjọba so ìtọ́ fà á dé àwọn subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn alhamdulillah òun náà ti pé ìta ní sílùú sí lórí ìlú rẹ̀ pẹ̀lú àwọn wọ̀nyí òun náà ti pé ìjọ́sìn fún àwọn subhanahu wa ta'ala sábà ń sọ̀rọ̀ pé sábà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí mọ̀ pé ọba àlọ́sùn àná ọ̀dà ọlọ́run ló dá yín òun ló pa yín òun ló ti gbá òun ló gbà wọn wọn làwọn ọmọ ògbé yìí náà ṣe àbí ọ̀dọ̀ lórí so àyà wa bẹ̀rẹ̀ pẹ̀lú pé alhamdulilayi ọ̀gbìn àti ọpẹ́ fún àlọ́sùn àná ọ̀dà ọba tó lè sọ̀ká máa jọ́sìn fún òun nìkan ló lè sọ̀ká máa jọ́sìn fún rọ́bì àlàmì òun náà wá ní ọba tí ń re gbogbo àgbáláyé táwọn náà nípa àrọ́bù ìtumọ̀ rẹ̀ òun náà ní pé níbi òun náà ní ẹni tí nǹkan mẹ́ta tó bá pèsè lára àrọ́pù ẹni tó lè jẹ́ rọ́pù òun náà ní ní àlùkálùkù ó jẹ́ pé ìdẹ́dà ó lágbára láti dẹ́dà wàlmúlùkù ó sì ní apá lórí gbogbo nǹkan wọ̀tẹ̀lì ó sì máa darí gbogbo àlàkùnrin gbogbo tó àwọn kan mẹ́rin náà yìí àwọn ìpìlẹ̀ tó wà jọ ṣe pé kò sẹ́lò pé ìbò ní àbí àwọn ọkọ̀ tààrà kò sẹ́dá mi tó tòun náà ní àrọ́pù sábàlọ̀ wo ni ó ní rọ́pùlà àlàmì ó ní ọba tí ire gbogbo àgbára ayé sábàlọ̀ nípa rọ́pù gbogbo tí bá ń jẹ́ iṣẹ́ tí ha sí àwọn ọ̀gbọ̀n àwọn ọ̀dà aláṣẹ gbogbo tí máa ń tẹ̀lẹ̀ gbogbo òun ní gbìyàn lówó òun ní gbìyàn lọ́dọ̀ òdì gbogbo tẹ́tẹ́ bá ti sèé máa ń sọ láyé pé ìjọba ìsèmí ìjọba ìsèmí ìjọba ìsáwà tó di nǹkan láwùjọ alóòdì káàtó pé àwọn àìsí ti ọ́ ìyá bá ìsí ti ọ́ ìyànà lọ́sù láàrín ọ̀dà alára ìsí ti ọ́ ìdórí pé òun náà kékeré òun náà ní àgbọ́ọ̀rù wọ̀n ní àbẹ̀ òun náà lọ́ba tí máa ń kó nira bọ̀ kókó ti gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni kí ni a bá tọ́ ní ti gbogbo àbúrò àwọn ọ̀sán àwọn ọ̀dà alára wọn náà ọ̀dọ́ náà ló ti wá wọn náà ló ti kí ni wọn náà ló gbà nílẹ̀ sọ ọba tó yẹ pé tí máa ń segin ní tí máa ń sàdéhùn fún yà á tún máa ká lọ́dọ̀ rẹ̀ náà àìsá kò lọ́dọ̀ rẹ̀ tẹ́lá bá tẹ́lá fẹ́ tí àjọṣepọ̀ ọba fẹ́ra wọn pẹ̀lú ẹ̀dá á ti kó kálukú kan segin ní ọmọ ní ìtúlọ̀dì ní ìtúlọ̀dì ẹgbẹ́ kò mí wò kò pé mi wá àmọ́ tó bá yẹ pé tí àwọn ọ̀sán àwọn ọ̀sán aláìní kò sí kò mí tó lè dáwò ayu samari tuzilluka wa ayu ardi tuzilluka ẹ̀dùnà àbẹ́ntó bẹ́ẹ̀ lọ́dẹ sábà ń tòun nílẹ̀ ẹ̀dí ẹ̀lọ́tọ̀ tí wọ́n á ní tó yàtọ̀ sílẹ̀ tàbá ọ̀sán àwọn tààrà tó òun náà láàmà sárọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọ́n á jẹ́gẹ́ni nígbà tàbá ní tó tẹ́wà lọ́rùn nígbà tàbá ní tó ní wá láà ọ̀dọ̀ ẹ̀ náà ní àníkù lọ́dọ̀ rẹ̀ wọ́n á ní rọ́pùl àlàmì òun náà ní ọba tí ilé gbogbo àgbáláyé òun dá gbogbo àgbáláyé òun náà ló ní kápá lójú gbogbo àgbáláyé òun náà ti ṣe ìdarí àlámà ní gbogbo àgbáláyé tábàbò nítorí àlàmù tábàbò nítorí àlàmù jámù àlàmù ṣùgbọ́n tábàbò àlàmù àgbáyé kan ni jámù rẹ̀ ní àlàmù àwọn àgbáyé tó pọ̀ so alamu ìpìlẹ̀ alamu ìpìlẹ̀ rẹ̀ o ti báyìí ní wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ o náà tètè ní gbogbo àwọn ẹ̀dá kọ̀ọ̀kan yányá yàní alamu la jẹ́ fún alọ́dún hàn wọ́n dáadáa yàní àyà ètùbà ní àyà àmì la jẹ́ fún alọ́dún hàn wọ́n dáadáa fún mi ti wà ní ìpìlẹ̀ náà ti wà àmì la jẹ́ fún alọ́dún hàn wọ́n dáadáa so tẹ́yìn bá wọlé jìnnà dáadáa a mọ̀ pé àbàdé dé báyìí ètùbà ní ẹ̀rí ọ̀gá ẹ̀rí ojú tó tètè mi ẹ̀ ojú wa méjì wà tó wà tó tètè mi ibi tí wàá wà tó tètè mi tó àhámọ̀ gbọ̀gbà àti ọlọ́sùn wà lọ́sàrà bá fẹ́ fìlà rẹ̀ yé wa nígbà míì táwọn arúgbó yẹn ó fẹ́ fìdé nínú fìdé nínú fìdé nínú àwọn adẹ́lómi ẹ̀sìn ilé yìí dúlẹ̀ èdìbà mi adẹ́lómi yóò lé sí tòsí ní sọ̀rọ̀ kòní lè sí sọ̀rọ̀ adẹ́lómi ẹyin ẹnu yóò pé yóò pé ju ẹni tó lè sọ̀rọ̀ lọ́gán yóò sì ẹni láti kókó sọ̀rọ̀ àwọn ìgbéyàwó kò lè sọ̀rọ̀ òtẹ́tẹ̀ náà ni ẹ̀rẹ́ lómi yóò lẹ́sẹ̀ kò sí kékeré ṣe eléyìí ti Allah subhanahu wa ta'ala níbi ń sábì fún wa ni àpẹẹrẹ níbi ti fún wa pé òun náà lòun ṣe gbogbo ẹ̀ kẹba lè dúpẹ́ ni nítorí pé pàṣẹ ogun adédé tá a máa rí ìpàṣípa ẹ lára àwọn kan àní àní mọ̀pẹ́ dá tó bá dá ogun alólówó àní kò ní sí táríkà tó bá bá lówó ní ti báyìí àwọn tá a dé dé ẹ

à ń tẹ wíṣẹ awárí ànáàtò lè láti ní bá nínú wọ̀bìn hábọ̀rì báàdù ní báàdù ní wọ̀nyí ńlá mi yẹ́sì ọ̀hún kọ̀dàmù ó ní gbogbo èyẹ́yẹ́ àtàrà òkú àtàrà alẹ́ afẹ́ akọ̀ kọ́dà bá òun bá òun àgbà rí mu pé gbogbo ayé à ń tẹ wíṣẹ awárí ẹ̀yìn tabata wọ̀ tẹ́lá gbogbo kálọ̀ kó bá gbé tu tó jẹyẹ ẹ̀yìn kó bá lówó kó o ti lówó tó tó ní góòdì tó ní góòdì tó ní sílvà tó ní gbogbo ẹ̀ tó bẹ̀ jẹ́ dùn ó lè fẹ́ jẹ ó lọ lè bá àwọn aróko náà nígbà mo fẹ́ ra oṣù bá aróko bá aróko náà bá aróko sọ ọ̀yá ọ̀yá àtàjà lẹ́nu kankan má ìlà kò pé àwọn àwọn náà ò rí pé àwọn náà lágbà lọ ẹ̀ wọ́n ti ara wọn ètò bá mi kó yẹn sínú kú mi ìgbà èdè bá àmọ́ àwádìí wọ́n pé bọ́ àwọn wọn lówó lọ wọn ju wa lọ wájú Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ilé ìkọ́lá àti ìmọ̀ àti lọ́lọ́ ọba tó dà wa inna akramakum inda Allahi atqakum. tájọ́ kẹ́ tó ní àpẹẹrẹ jù ẹ ní ìgbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ní òun náà ní tó so àyà yìí wá sọ عالم الإنسان أبدا من لو كان أبدا كانوا يبقى تاني تاني عشان يبقى كمان أبدا كانوا اللي بيجي كمان اللي بيجي كمان اللي بيجي كمان اللي بيجي كمان اللي بيجي كمان اللي بيجي كمان اللي بيجي كمان اللي بيجي اللي بيجي كمان أما عالم الإنسان أبدا من يرد كيف أنا أقولي عالم الحيوانات أو هذه أبدا يعني أقول إذا أنا أقول لك أي أنا أبدا àárí alágbàrú alágbáyé àwọn àgbò alágbáyé àwọn ẹyẹ àwọn títí alágbáyé àwọn ẹyẹ alágbáyé àwọn àkúmí gbogbo àwọn ọ̀kan yìí àwọn náà wá ní àgbáyé tí wọn lọ́tọ̀ gẹ́gẹ́ náà ni àárí àgbáyé àwọn olúgbìn tẹ́lá wọn ní olúgbìn báyìí tẹ́lá ti tẹ́gbìn náà ní ẹni yóò máa lọ tó ní ọmọ wà wọn wá sí kankan fi yìí kí èsì òun náà wọ́n ti wá pé wà fún mi máa ti wà wá fàhùwà àlàm gbogbo tó bá jẹ sí àwọn ọdún àrùn wọn àrà àlàmù àlàmù màláìka àgbáyà màláìka náà bẹ̀rẹ̀ tọ̀ àlàmù jìn àgbáyà àwọn àlùjànnú òun náà bẹ̀rẹ̀ tọ̀ ṣùgbọ́n káàkiri wa ní àgbáyé tilẹ̀ báyìí tí o bàbá yìí ti wá pọ̀ tó Allah subhanahu wa ta'ala òun yọrọ gbogbo wa òun ní ìṣèjì òun ló dá wa òun ní kápá lórí gbogbo wa òun ní ìṣèjì jẹ́ mímú gbogbo wa ó ní kápá ó mọ̀ bí èyí tó bá kú nu wọn ó mọ̀ sí i èyí tó bá ti ń tẹ̀lé ó nípa ó mọ̀ pa rẹ̀ èyí tó bá sàárẹ̀ nu wọn òun ló fi àṣẹ sí kókó máa sàárẹ̀ èyí tó bá sì gbádùn náà ló kú lára bíà ṣùgbọ́n ó pé àwọn kan wọ̀nyí ó kó sábẹ́ àrọ́bù ẹ̀yìn ìpínlẹ̀ máa yà kẹta àkàyè ti àti àtàwí ìdèjì bẹ̀ àti tàwílù àrùbùrìyà àti tàwílù àrùbùrìyà. àwọn sùnhàn wọn tààrà nìkan lọ́ba tá a máa jọ́ náà ti sọ òun náà ló dá wa so eléyìí òun náà ní náà ló bá jẹ́ pé alhamdu lórí tọ́sí ìpínlẹ̀ òun tọ́sí lórí alhamdulilayi rọ́bìlì àlàmì pé ọpẹ́ gbogbo ọpẹ́ ọpẹ́ tó nífẹ̀ẹ́ nú tó ní ìgbéni tó bí nú títí àwọn ọkùnrin lẹ́nu ara ìgbàlẹ̀ sí i àwọn ọkùnrin wọ́n dáadáa òun náà wá ní rọ́bìlì àlàmì òun náà lọ́ba gbogbo àgbáláyé òun náà lọ́ba tí ń rí gbogbo àgbáláyé àwọn àmàlẹ̀ wàhíì ayẹlẹ́ kejì náà láti gbó ìṣàlọ́ àwọn àmàlẹ̀ wàhíì òun náà ni àbòrò àìmọ̀tì wà òun náà ni ọba tí ìfẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ fẹ́ ìfẹ́ rẹ̀ ó fẹ́ káàkiri zòrò àìmọ̀tì àlùwà jà tíkẹ̀ ẹ̀ tí wọ́n fẹ́ tó òun náà tó wá ní wá jẹ́ ìfẹ́ rẹ̀ tó wá lọ́sẹ̀ wá dọ́dọ̀ yẹn kò kò ìtumọ̀ àwọn méjèèjì tààrí tàbájápọ̀ papọ̀ wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tàbájápọ̀ papọ̀ wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ tàbá ti wá dápọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ ó ti pàdé ara wọn ẹ̀dìbà rẹ̀ tàbá sọ pé Ar-Rahman yà ní ó ti kó ìtumọ̀ Ar-Rahim náà sí hmm, ọba tí kẹrẹ fẹ́ ti máa kẹyìn tàbájápọ̀ Ar-Rahim ọba tó ní kẹtù pọ̀ ti máa bí kẹyìn àmọ́ tàbá pé Ar-Rahman Ar-Rahim ìtumọ̀ wọn yàtọ̀ nítorí pé kíni nítorí pé àwọn náà ní sọ́nà ń pè ní kíni ìlà ìjámà á ìlà ìjámà á ìtara pa wà ìlà ìtara pa ìjámà á. táwọn méjì bá ti kíni tó bá jọ pàdé mo yà pa mo yà pa ìdùnnú yàtọ̀ síra wọn tó bá ti jọ so Allah subhanahu wa ta'ala ona ni kini ona ni tó rahmati alwasi'a ona ni ọba tó ní kẹ tí ìkẹrẹ ti kini ìkẹrẹ fẹ́ẹ̀ máa bọ́sẹ̀ wá fẹ̀ tó yẹ lóru rahmatil wasilah ìkẹ́ ìrẹ̀ wíwọ́n tó máa tẹ́kẹ́ ní ìtumọ̀ wa mú dọ́bẹ̀ rẹ̀ so arahman yóò máa jẹ́ wá fún wá fún lillahi ta'ala arahim yóò máa jẹ́ bẹ́ẹ̀rù láhi subhanahu wa ta'ala iṣẹ́ rẹ̀ so eléyìí òun náà ní ìtumọ̀ àyà méjì àkọ́kọ́ nínú suratul Fatiha tó bá ní ọ̀la insha Allah ẹ̀mí bá ti bẹ̀rẹ̀ a máa bá ìtumọ̀ sọ́ọ̀tù fàtà lọ tábà parí sọ́ọ̀tù bá tẹ̀lé nínú àlùkò á a máa bá lọ títí abáribádé àbí àwọn ọ̀tún hàn ọ̀tún tààlà wò ibi abárí tábà wí kí ọba kùdí ẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọmọ nìyàn kí àwọn ọ̀tún hàn ọ̀tún tààlà kí ọmọ tàà fi orí rẹ̀ jùlọ wò ibi agbọ́lómi náà kí ọmọ tàà sí ní ìbálẹ́jọ́ dáadáa fún wa fún إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت